ẹ fọ̀rọ̀ lẹ̀ ó ti yé mi ó ti yé mi mo mọ̀ pé lọ́sọ̀ọ̀sẹ̀ lóṣooṣù àbá wa ń jẹ nílé bàbá mi ni ó ti pọ̀ ju ṣé jẹ tán omi ni kò lè mú tán tó ti yé mi ẹ̀yẹn jíjẹ mímu kí ni ìran ló bá dé ẹ̀fọ̀rọ̀ lẹ̀. ẹ jẹ ṣé mo máa wò wọ́n rọ̀ ni. báà fún tọ́tù rẹ̀. kọ́kọ́ ló bí àwọn ọmọ àjẹ́ àràbùkà ni èyí tá a ní kó ṣẹ́gun kò ṣẹ́gun èyí tá a ní ó tù wá nínú jẹ ló ń bà wá nínú jẹ́ ọjọ́ bí wọn kọ́ ni. ó gbọ́ ara dé lásán ó wá ní ọ̀rọ̀ tó agbára ló gi gbáfù òní gbà fẹlẹ dọ alágbé kiri kan kò nílé agbára ló gi agbára kọ̀ọ̀kan ẹ̀yẹ ká wọ ọbẹ̀ ká ṣe kiri àjẹmọ́ yẹ ká ṣe. Ọya ṣílẹ̀kùn olórí burúkú yẹn ṣé ọgbọ̀n bá ti tẹ̀lé ọgbọ̀n ẹni ẹ farabalẹ̀ farabalẹ̀ ẹ ṣáà rí pé àwọn ayé ti wọlé ń sìn ó ti yẹ yín wọ́n tún ti lọ bó ṣe máa ń lọ tó bá ti dé wọ́n ti dé náà ni a ti ń lọ ẹ gbogbo yín ẹ farabalẹ̀ ẹ ṣe nọ́mà kẹlẹ̀ ra ọmọ ẹ ṣàmọ̀ tí máa sọ pé gbà fún kẹ sọ pé gbà fàlàyé gbà fún. ẹ wàá ṣeré gbogbo yín náà máa jèrè bí ẹni tó ń nànà bò wò ó yẹ dúró de ó ń bọ̀ kò ní bàjẹ́. ọ̀nfàmù ni assembly la wà ṣó yẹ yín tó bá ní kẹ gbà fún kẹ máa gbà bẹ́ẹ̀ ṣe

ó ta o. oyún ti gbé ọ nìyẹn ajídára ni àtọ́ bá hùn ẹ̀ ló máa ń dà ó tún ẹ̀ kó má bà wá sọ̀rọ̀ lẹ́nu ni àwọn agbóhùn ṣe kí náà gbéṣẹ́ rùn ẹ̀ ìyá tó dà kí ló ń ṣẹlẹ̀. tùmí nínú. Ah! Ah! ìyá ó ṣèwọ ni o kápẹ́ gbòòrò ni màá ti ṣe rere fẹ́yìn náà sáìsì inú ah! yín wà ẹgbẹ́ yín pọ̀ lọ́wọ́ mi gan-an ẹ má pè mí rẹ̀ mọ́ kí ló fẹ́ fa gbòòyìn ṣé mo tu ẹnu ni mo tu ẹnu orí ah, tì mí nínú fọwọ́lẹ̀ o ẹ pè mí lórúkọ tó ń pè mí gbòòrò èmi agbára wọn ìbẹ̀rù bójó tí n bá sọ̀rọ̀ ayé bá kí ni ẹ máa sọ bẹ́ẹ̀ mọ̀ wàláì alẹ́ mo mọ pásítọ̀ àbá àfà tó fún mi lórúkọ yẹn ni màá lu tiẹ̀ bàjẹ́ ni olóúnjẹ tì mí nínú mi láìkí ẹ o gòkè kò fẹ́mi lówó o. ṣẹ́gun owó mi rọ ni. Ah, ẹ wà ẹ gbàgbé bó ṣe lọ o kì í túmọ̀ ṣẹ́gun mi ò fẹ́ o fáwọn àlù àdé màá lọ lọ́wọ́ kàn ìyá lọ sókè kò fẹ́ mi ló jára àwọn ẹrúkú ń dúró dè mí ń ta báyìí ti lọ. díẹ̀ kọjá. ẹ gbà ilé bàbá àdúgbò bu àwọn bíbá òun lè jókòó ẹgbà mi tó bá wù àyè rẹ pọ̀ yẹ o kò bá lọ di gòbe o lè di gòbe ọlọ́wọ́ fún yín láyè bá wù bàbí tó bá wù yín làkẹ́lẹ́ mọ́ wà. ẹ wá wò wíwún ènìyàn pẹ̀lú àyànmọ́ orí kéyẹ̀yẹ̀ kádàrá ń ṣẹlẹ̀ ibi ẹ̀ṣẹ̀ ti ṣẹ̀ wá o. ìbílẹ̀ agbára àkọ́kọ́ obìnrin bí ọkùnrin ibẹ̀ ni mo do kò sọ́mọ́ náà tá a bá wà gbòòrò tó bá dùn tó bá dùn àkọsípà nù tó bá nà tó bá gbó ìwọ sáì tó bá gbó tó bá dùn abakọ̀ wò ó pé owó àníkà gbà náà kọ́ lè mọ̀ àgbà ó ṣiṣẹ́ fún wa ni agbára ẹ jáwé ẹ àbúrò ẹ wọn ò lẹ́yìn ilẹ̀ gbọ́dẹ̀ babadẹ́gbòrò àdàrú àwọn kan ni pọ̀ jù mo dúró digbí ni rock lọ́wọ́ ẹ àwọn ọjà àwọn ọjà ẹ máa lẹ̀ orí ẹ̀ wà ń bẹ̀ fún èmi jẹ́rìí ìbọ̀ wá wọlé wà mú owó ni. màá fún yín ní owó yìí ṣùgbọ́n wò tù mí nínú àbí aṣọ ẹni tí òun kò lè tù wá nínú kókó wò tù wá nínú olúwa ṣẹ́gun nígbà tá a bí ẹ a bí ẹ kò lè ṣẹ́gun gbogbo ayé wà fún wa ni tó bá wo bẹ̀ ṣe ń pa wá lẹ́gbọ́n ìfisọ́lẹ̀ bẹ fún àlọ́ bá àlọ́jọ ká bá sí gbòòrò ní gbòòrò wa. ìṣàlẹ̀ bá dé o ìṣàlẹ̀ bá dé o a kò máa fún àwọn ẹrú kúkú kódà gan wálé àfún ọlọ́run. Ah, ìjọ ká bá tó lọ ìbílẹ̀ fún òṣè ìbílẹ̀ fún òṣè ṣẹ̀bí wà mí síbò mi agbára àkọ́kọ́. ẹsẹ̀ méjì mo fún yín o. sùmọ́wà ìbálò ẹ̀mí yàn. ẹ̀ẹ́ malẹ̀ bẹ́ẹ̀ mi sọ fún pàlẹ́ o èmi ò mọ nǹkan tó ń ṣe o tábà ti dé ìgbà máa gbójú a máa gbójú a máa bínú a máa wà ọ̀ràn wá sọ fún tó bá ń bínú kó lọ mú àìsàn tó akọ́kùn ẹ̀ máa lè wálẹ̀ o ire o. ibi ẹ̀ṣẹ̀ ti ṣẹ̀ wá o ẹ̀dá o agbára lágbára agbára lágbára. ṣé mi ni mo bí àwọn ọmọdé àbí mo asọ́ nítorí mi kó lè tù wá nínú kò má tù wá nínú ọkùnrin àtúnṣe ní olúwa ṣẹ́gun ó kọ̀kọ̀ bàbá wa ṣẹ́gun ayé wa ọlọ́run ọ̀rọ̀ bá mi gbàkóso ayé àwọn ọmọdé yìí bá mi gbàkóso ayé wọn ìyá ah! àwọn ọmọ rẹ̀. ń ṣẹlẹ̀ yà orí ibi ẹ̀ṣẹ̀ ti ṣẹ̀ wá o ẹ̀dá o mọ̀ agbára agbára ta ló lọ́gbọ́n. ó yẹ kẹ́ ẹnjìníà wèrè kó ti di látẹ̀kan náà àbí ló wá ń dúró dè báyìí ó ga gan-an. àwọn máa dúró dè mí ó fẹ́ ṣòpó òun smart náà wàá dẹ̀ máa dúró dè kí ló máa gbé bá wa. ó ga gan-an má ti gbọ́ tíyẹn dé lẹ́yìn ká máa gbé lọ sábà àgbàgbọ́dọ̀ pẹ́ ń bí o ọmọ ti bọ́ tiwa dé látàárọ̀ náà. àgbẹ̀rù ti pẹ́jù kí ó dé látàárọ̀ tiwa dáadáa. wàá ṣe mú wa ṣeré sí i. ìyálàyà ọtí ìwéwò là ń dúró dè gan tó ń pẹ́pẹ́pẹ́ kó tó gbé wa ṣèbí tí kí ló wà nù ọtí náà tó fẹ́ gbé wa akọ̀fẹ́ fi sàósì ẹ̀ náà epo da òṣọmọlúwàbí níwọ̀nba nǹkan tó kó sílẹ̀ ó wá pẹ́pẹ́ tí o pẹ́ sọ́nà o pẹ́ títí kò tó débi wà ní ma ìwọ kọ́kọ́ kọ́ lẹ́ kó fi ìyálàyà ìyálàyà àti ọkọ bí ẹ kó gbọ́ tiwa sí i àwọn àti ọmọdé òjò wọn kan ẹrù tiẹ̀ bá rárá.

ẹ lè wá pè pé ẹjọ́ afẹ́ kọ́lé o kẹ́lẹ̀ kówó wa ẹ wá rò pé bá kọ́lé bó ṣe wù ṣá kò pọ́síbù náà kí tó wàá kówó fún mi owó dà. ẹ̀yin sanwó fáwọn ọ̀la ni. Ah, ah. ṣọ̀gbọ́n bàbá yìí máa ń bù gan ìwọ ọmọkùnrin ìwọ ọmọ máa ń tíra ẹ̀mí gan ìwọ wá gbowó òsàn fèmí ṣó dáa bẹ́ẹ̀ ó dáa owó tó kó fún ẹ̀dà ìwọ wá gbowó ṣọ̀gbọ́n máa ń wájà mi gan mo dẹ̀ máa ń kìlọ̀ fún ẹ pé tó bá fẹ́ wá gbowó kó o pè mí pé fẹ́ wá gbowó kádẹjọ́ pin o ò ní sọ̀rọ̀ ò ní pè mí o kò máa ń wájà mí ni mo láìkí ẹ o ṣé mo sọ fún ẹ ni bí kọ́kọ́rọ́ bá tú àárín lẹ́yìn gàjẹ́ mi mò ń ṣì ni o wá sílẹ̀ kó wàá fún mi lówó ó dẹ̀ awútọ́ fún ẹ̀dà. ẹ gbà mí ẹ gbà mí sílẹ̀ márùn lẹ́yìn gbà owó ìṣà. ọgbẹ́ni ó pè àwa níjọ ó pè wá ni gbọ́ ènìyàn ni wọ́n ṣépè fún yẹn ni ẹ̀yin gba fifty bill kílẹ̀bì ṣẹ́wó káàdì lẹ́yìn gbà ó dà owó náà dà báyìí. ẹ̀yin kó lọ sábẹ̀tẹ̀ ẹ gbowó ẹ kó lọ sábẹ̀tẹ̀ ẹ pè mí lórí àgọ́pẹ́ ti gbowó àwọn oúnjẹ lóòrùn a lè gba fifty bill. ìyá ẹ sàárà tí ẹ ló sì san náà. wà á yẹ máa sọ fún yàrá ìjà pé tó bá ti sọ̀rọ̀ má bàa dúró ara kí ló ń ṣe ẹ lọ. tibẹ̀ ẹjọ́ ìṣẹ́jú márùn-ún kan ni. ṣé mi ni tibẹ̀ síbẹ̀ o. ó ga gan ìwọ tí ẹ máa ń pọ̀ ó máa ń ṣù nọ́mbà wà láàrin gbogbo wọn ó ti yẹ ó dẹ̀ mọ bóyá ń lọ wàá ṣe wò mọ agbára wa o dágbára túmọ̀ ni. agbára agbára ìwọ máa jà filẹ̀ ṣó ti yẹ filẹ̀ máa jà filẹ̀ kó bá ohun nìkan ló lè fún ẹ kó lè ṣe nǹkan fún ẹ ọ̀gá ìgbọ̀n lè ṣe nǹkan kí ló fẹ́ ṣe àwa ti wà ní ọkùnrin tí wọ́n ti lè ṣe fún wa wá gbọ́ o fífi bèè yẹn ọkọ̀ wá sábẹ̀ tá a fún mi torí yẹn kì í ṣe tèmi ṣé o ti yẹ bẹ́ẹ̀ yẹn mo bá yẹn kúrọ̀ dájú lọ́la mi ò rí ẹ o lè gùn lọ́la mi ò rí ẹ kò sí ọ̀dọ́ kọ́ mi pẹ̀lú gbogbo yẹn. gbọ́dọ̀ ṣé wọ́n kọ́ lóbìnrin ni wọ́n dẹ̀ máa ṣe báyìí kí wọ́n dé bọ́dà. ẹnjìníà wọ́n lọ sọ fún bóyá màdàmú àbọ̀gà tó nílẹ̀ yìí sọ fún pé fifty bẹ̀ tó fáwọn olóòórùn kò ṣe tèmi o two hundred bẹ̀ lówó ti tèmi n máa padà mú fún ẹ two hours tí ìgbà rí lábẹ́ tẹ̀mí máa lu tiẹ̀ dákú ọmọ abẹ́ lọ́sípítù ni àwọn eléyìí fifty bẹ̀. ẹja agbára ẹja ayọ̀ ẹja ayọ̀ agbára lọ ìmí àti ṣáàṣì àti ṣèyí lọ àti ṣèyí lọ àti ṣèyí lọ. bàbá ẹ fáwọn ilé ṣáàṣì gbòòrò àwọn ilé kéré sí wa bàbá ẹ jẹ́ ká kọ́ mọ̀ ó ti yé. mi gbé wọn mọ́ra mo ṣe sọ pé fifty bíi lágbà ni ṣé fifty lágbà ni ó dàbọ̀ yẹ wà yẹn èmi nìkan lè takú ẹ̀ agbára bá wò kí ló gbé tó ń ṣe fìlàfìlà èmi á ni máa jí máa sọ pé obìnrin òṣì kan ní sóbìnrin kan lè. ṣọ́ mi o kí n má ṣàṣe tì láyé bàbá dákun o ẹkún mi ni kò gbọ́ orí gbogbo wa ni. kó wá lọ́dọ̀ bàjẹ́ torí kò sí tẹ̀míràn tí a lè lọ. àjò tàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbé mi gbé. people not to people. people understand. my governor. Mm, my chair. inú mi dùn ayọ̀ mi kún ibi tá a fẹ́ kí igi wó sí ibẹ̀ náà ló wó sí. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. kò sí nǹkan tó fà á nígbà tí ojú ń pọ́n igun wa àwòdì wọn bá ara nígbà tí ẹgbẹ́ wa wà tá à ń wá ẹni tó máa dúró tì wá lọ́sàn-án àti lóru àwọn nìkan la rí. ẹgbọ́n o a ti wá lójú ìjà ńlá sá o a ti mọ àwọn ọ̀tá wa báyìí orin tọ́dẹ̀ ń kọ orin ọ̀tẹ̀ nípa ọ̀rọ̀ ọmọ wọn dẹ̀ ni. woman ibẹ̀ gan-an ni ọ̀rọ̀ wà làwọn bá máa gọ̀fìnà sọ kọ́ bá wa ṣàtúnṣe lórí ẹ̀. ẹ ṣe jàre máa ṣe à ẹ fà wọn tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan máa sọ̀rọ̀ ipa kó gbọ́ ṣùtì orí ẹlẹ́gùn ló bá jẹ ṣé bí gbogbo wọn náà ló ní tiwọn lára àti wípé my governor náà mọ̀ wípé àwọn náà lè di báyìí mo mọ̀ wípé ẹ̀kọ́ ọ̀bà àwọn ọmọ yín àmúdẹ̀mọ̀ wípé wọ́n máa gbọ́ sí yín lẹ́nu nítorí mo mọ̀ wípé gbogbo àwọn ọmọ tá à ń bí gbogbo náà lọ fẹ́ grow wings àwálà ò jẹ́ la máa kápá wọn my governor àbí báwo ni ẹ ṣe rí sí. Ah, ó tọ́lẹ̀ sọ woman leader and eh, mo dẹ̀ trust eh, my governor mọ̀ pé wọ́n á ṣe àtúnṣe níbẹ̀ yẹn i'm very sure of that. my woman leader nípa ayẹyẹ oge wọn yẹn ẹ mọ̀ pé mo sọ fún yín bẹ́ẹ̀ni ibi tó fẹ́ báyọ̀ sí wa ò dá nípa ọ̀rọ̀ àwọn ọmọ wọn yẹn àyà mi kọ́kọ́ já àmọ́ nígbà tí mo rí i pé ọwọ́ ba ìpọ̀n wọn báyìí <laughs> inú mi dùn. my governor a ní wọ́n ń kọrin òwe wọ́n ń kọrin òwe wọ́n ṣe ní kọrin òwe nígbà tó jẹ́ wípé illiterate ni gbogbo wọn gbogbo wa ojú wa gúrégé a tún kàwé jù wọ́n sọ báwo lọ ṣe ní kọrin òwe ara ló ń ta àwọn jàre my governor. a ṣe fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí. ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ wa lọ́kùnrin lóbìnrin ẹ ṣe torí pé ẹ ní ìgbàgbọ́ nínú mi torí tẹ́ ẹ bá ní ìgbàgbọ́ nínú mi ni àá ṣebí èèyàn pọ̀ ńlẹ̀ èmi àti àléébù mi ẹ tún yàn mí ṣé wá rí ti àwọn ọmọ tí wọ́n mẹ́nubà tí wọ́n fẹ́ fi ṣe excuse yẹn èmi ti ń túbẹ̀ ṣe àwọn ọmọ tá à ń wí wọ́n ti ń yí padà wọ́n ti ń yí padà wọ́n ti ń ṣe bí ọmọ dáadáa àwọn náà mọ what is at stake ojoojúmọ́ la dẹ̀ fi ń bá wọn sọ̀rọ̀ èmi àti ìyá wọn ṣẹ́bọ́nsì so ẹ má jẹ́ ká nurse any fear torí mi mọ̀ pé bí a ṣe fẹ́ kí gbogbo nǹkan rí bẹ́ẹ̀ ló máa rí tí n bá wá débẹ̀ tán tá a win tá a dé ọ̀hún tá a dé power house ah, gbogbo wa máa gbádùn. that's my governor mo dá wa lójú gbogbo wa la máa happy at the end of the day ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí mu tí torí wọ́n ń pé oúnjẹ bọ̀ ẹ̀ka ìkọ̀kan máa mu àwọn tó ń fi wáyé. oyè náà kó lè wá ó ti kó. bẹ́ẹ̀ ni mo fi sanwó ilé mo dẹ̀ tún ti fi ìyókù ra ọ̀tà sínú stage. ẹ ẹ ẹ dúró mo máa fẹ́ kí ẹ mójútó ọ̀rọ̀ owó tẹ̀ ń pa ẹ̀ dáadáa o ẹ mójútó dáadáa o ṣé mọ̀ pé tọ́sẹ̀ ìbá máa fi parí nìsín máa san two thousand naira fàlájọ tó yá wa lówó tá a fi ra freezer tẹ́ fi ń ṣe pure water ẹ dẹ̀ mọ̀ pa àlọ́ náà mi ẹ jọ mo fọlọ́ ń bẹ̀ yín o. ẹ wo dádì ọlọ́run tó ṣe lè á ṣe èèyàn àárẹ̀ two thousand sọ. àmì o àmọ́ bísí wàá mú twenty naira wàá lọ ra ilá bẹ́ẹ̀ ni àti ata. Ah, ah, ah, mo jẹ́ ọ̀ra ilá twenty naira ilá forty naira ni kò ra sórí ọ̀ra ṣáwá kankan olú ti jáde nísìn kò ra olú tó bá máa ra olú twenty naira tá a bá jẹ́ báyìí bí ẹni jẹran ni hàn hàn hàn ló máa ń ṣe lẹ́nu mi ò folú omi olú ti sún èmi omi ò folú. ẹyin ẹ ti ra àwọn ẹ kó o sì rata gígùn ten naira <laughs> oúnjẹ dé ọbẹ̀ dé. dadi ilá forty naira bá o wo bí sí má dà wọn lóúnjẹ rẹ yọ two hundred naira kó tó bá ti ka ni kó ra. kí ló dé tọmọ ẹ yìí ó ṣe mọ bẹ́ẹ̀ yàn ṣe máa lè jì kí ló tó fi mọ bọ́ ṣe máa mo ṣe san gbèsè ilé ìtàn ni ẹ ìwọ náà ló ranjú pé rárá o ẹ nílé àwọn ọ̀rẹ́ o èrú eléyìí ni mo ṣe sọ gbèsè tán tí ẹ máa wo bá a ṣe wà máa wo bá a ṣe wà. ọ̀làǹlé ó máa mọ̀ bó ṣe ń mánéèjì mọ̀ bó ṣe ń mánéèjì wo kíákíákíá ló bá mi ra àkàtúntò ní kó bá. ó ra gàrí fifty naira ní owó yẹn o. ẹ ẹ hundred ó yá ká yòókù má pẹ́ o. wo bó ṣe ń lọ́hùn nínú two hundred naira ẹ kó fi fifty naira gàrí o. gàrí wo ló tún rà á ṣé bá ṣe ní gàrí díẹ̀ lé. kò lè tó ìròyìn ọbẹ̀ tá a máa jẹ fọ́jọ́ mẹ́ta. ìlà fifteen naira ò tún là. ó máa dà. èmi ti gbọ́ yín tó bá dọ̀là tí wọ́n gbẹ̀jà rọ̀ wálé. àjàsíkò àjàsíkò. gbọ́ mélòó gangan lágbára mélòó ni gbogbo ẹ̀ náà ló ń kórìí yẹn kó sílé ni ọlọ́run elédùn ah yàsímì gbọ́dọ̀ dáńgbàdúlẹ̀ kọ́kọ́ má dìde lẹ́mẹ̀fà ń bá wò jẹ́ ń gún ọmọdé yìí jẹ́ ń gún kí n tiẹ̀ ya map of Nigeria bíi méjìlá sẹ́yìn wọ́n dẹ̀ máa ní ní kí n tibẹ̀ kí n tibẹ̀ ọmọ wò wá ò ń dọ̀ mi o. ẹ ǹkan tí nǹkan máa sọ́n bẹ́ẹ̀ ni pé iṣẹ́ rí hmm. bàbá tí ó sọ̀rọ̀ tí bàbá yí o torí mi ní ìgbàgbọ́ kan pé tájá bá pé gbadú láyé ẹran ògún ni o bó ṣe wà á lára wọn tó rí òkè ló ń bọ̀ o bó ṣe wà á ìbá ọlọ́run agbára one agbára tù wọn bí wọn kú wọn ti pọ̀ tó bọ́n ṣe wà wọn ò lè jọta mẹ́rin tán o yàrá yàrá wọn á balẹ̀ bí ọgbọ́n ni gbé tán fẹ̀mí òkè owó èrè jẹ ẹlẹ́dàá kọ̀rẹ́ẹ̀tì ni. fọkàn ẹ balẹ̀ ọmọ ayé kò yẹ kí n tún dá ẹ lóyún ìbéèrè yẹn mọ́ sórí agbára obìnrin àtẹ̀yìn tọ́ ni àwọn nǹkan tí òye pọ̀ gan sórí akíkanjú tó wọ ogun lọ tó padà dé ló máa borí ogun ah, o. mọ ọjà mọ sá. àṣírí mo sọ fún ẹ sórí agbára bó ṣe wà yẹn ibi tẹ́mi ẹ̀ dé mo ti mọ̀ torí làálàá ó ti pọ̀ jù agbára gidi gan o ti bì níbi péjú agbára bíi pẹlẹsẹ lóògùsẹ tóun lè nà tọrọ gani it's a light heavyweight yóò wọ boxing ẹrù wa ń pa ṣùgárì ṣùgárì wa lọ ra gbogbo gbogbo ẹ̀ṣẹ̀ tó ti jà wá bẹ̀ sí stọ́ọ̀dì ẹ̀ tọ́ba ti ta fi wọn àgbà ló máa pariwo jọ ṣùgbọ́n àmà dákẹ́ àmà wo ó ti ní kọ́fíṣẹ́ pé wọ́n á nà ìgbà tó dijọ́ yẹn tán dórí field ṣùgbọ́n àyè yẹ ìyá àgbà ni ayé gbọ́ọ̀rùn mọ́ nǹkan kan ò ṣe ẹ́ alágbára òkè ń pariwo ẹ̀tọ́ àmà jẹun lẹ̀ máa ṣiṣẹ́ lọ ni jò fọmọ nà fírísà pa ẹ̀rù wa ń bá cautiously ó stọ́ọ̀dì fọmọ ó na fọmọ ẹ̀ wàá stọ́ọ̀dì ẹ̀ wàá stọ́ọ̀dì ẹ̀ ní o ní láti ṣe làólàó lórí ọ̀rọ̀ ọ̀lẹ̀ pàṣẹ wòra ẹ̀ tẹ́ bá jó níjà méjì wàá wo bó ṣe ń lọ wàá stọ́ọ̀dì opponent ẹ̀ dáadáa o mọ nǹkan tó ń ṣe tí o fi jìyà táwa ti pàdéra lórí ilẹ̀ báyìí aláwo lọ ni ṣùgbọ́n ìyálàyà ìyá ẹ̀ kò sẹ́ni tó rí fọ́kàn nínú gbogbo ẹgbẹ́ ló bá ti mẹ́tò ń lọ ṣọ́ra gbára one obìnrin àti ẹ̀ṣọ́ eré tó pèrè alágbára tù yẹn ó yẹ kó ti yí ẹ pé ní oyún ìyá ló ìwà kò tí mọ bó ṣe ń lọ rárá. bó ṣe wáyọ ẹ ó ti jẹ́ dodo lè so dodo ẹ jẹ́wọ́ ó ti jí fún náà ó jí fagbára wọn ọ̀nà àṣẹ máa sọ pé ó jọ ìyá ẹ ẹni ó jọ ìyá ọ̀hún ìyẹn agbára jọ ìyá ẹ mọ̀ sí ẹ̀rọ ẹ̀pọ̀n ọ̀gá agbára mélòó gbogbo ẹ̀ ọmọ tí bẹ́ẹ̀ bá ti ń ṣe bá ti ń gúnṣẹ́ ìnú kò àmú. má sọ bẹ́ẹ̀ sọ ta o èmi ò fẹ́ràn obìnrin o gentility of lion is not a coward of timidity àṣírí mo sọ fún ẹ lẹ́ni. ọ̀rọ̀ ẹ̀dẹ̀ wa kọ́ ọ nígboro ayé bàbá gan bàbá gan kó yẹn jẹ nígboro ayé ẹni pé tọ́lẹ̀ ká gan máa lẹ̀ ń bẹ̀ yẹn correct ni o àwọn lè jẹ́ one two wọ́n á la arímọ́lẹ̀ ni àwọn báwo ọlá bàbá la kàn ń wú tó bá ní kálẹ̀ kálẹ̀ kálẹ̀ correct ni. ẹni tó bá fọpọ́ lọ sí orí ilẹ̀ á lórí ilẹ̀ yẹn ẹni ilé lábíńjọ wọ́n fẹ́ kọ́lé yẹn ẹja lọ gbowó ńlá. àná lọ sí ń jági síbẹ̀. ẹ wọ́n ti ń jági bẹ́ẹ̀. ilé yẹn lábíńjọ gangan ló ní ìṣàmà local government ìjà ẹ̀ ló ní ilé yẹn lábíńjọ. owó ebe ńlá nìyẹn ẹlẹ́dàá wàá máa kọ́ tó ṣẹlẹ̀ ẹ má jẹ́ kí ìjẹ́ káwa yọjú ẹ ràn wọ́n boys lọ ẹ pé ẹ sọ̀rọ̀ owó fún fáfẹ́rẹ́ bí owó ni káfí ẹ ṣàánú ẹ ṣó ti yé ṣùgbọ́n tó bá fún àròkè ẹ kàn bẹ̀ sí gbogbo igi wọn ká lọ sí gbogbo igi wọn. kò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ kò kú ìyá wọn náà. ẹ wá wò wíwún ènìyàn pẹ̀lú àyànmọ́ orí kéyẹyẹ kádàrá ń ṣẹlẹ̀ yà orí ibi ẹ̀ṣẹ̀ ti ṣẹ̀ o. CCP. Love. CCP. Love. CCMP. Love the people. Ẹ wo ẹ̀yin èèyàn mi, ìbò wa ti tọ̀tẹ̀ yìí, a gbọ́dọ̀ ṣiṣẹ́ kárakára gidi ni o. Ẹ́ tìtorí pé gbogbo kàjọ wọn, kọ́kọ́rọ́ tó pa wọ́n ọwọ́ wa ló wà àti ìlérí pa máa lù wọ́n pa pátápátá. àti ìlérí pa máa lù wọ́n pa. CCP no CCP no CCP no kẹ́rí ẹ̀yin èèyàn wa ohun tí aláfẹ́ sọ yẹn bó ṣe rí gangan ló sọ yẹn kàjó tá a máa fi fínísì wọn wọ́ wa ló wà ẹ wò ó ẹni tí wọ́n lọ fà lọ́hùn yẹn láti du gọ́vnà kò tó bàtà wa rárá ẹ wò ó ẹ ṣáà mọ̀ wípé èyí tó jẹ́ obìnrin nínú àwọn ọmọ yẹn ó jí àpótí fọ́ọ̀tì gbé ìyẹn kékeré nìyẹn o eléyìí tó tún wá jẹ́ ọkùnrin tó ṣe báríbakú ẹ̀ seventy bucks ló jí gbé ẹ wá sọ fún mi báwo ọ̀nà tó fẹ́ gbà jẹ dà ọ̀nà tó fẹ́ gbà wọlé dà ẹ wò ó ẹ jẹ́ ká fẹ́ ọkàn balẹ̀ ẹ má jẹ́ àtọ̀nà fẹ́ kan tọ̀nà fúnra wa àwa la ní gbogbo nǹkan mo fẹ́ fi dá yín lójú pé àwa la wà ń bẹ́ẹ̀ ẹ ṣe ẹ rántí pé pépà gbé ń gbà front page ló wà tẹlifíṣàn gbé rédíò gbé so everybody ló mọ irú èèyàn tí wọ́n jẹ́ wọn lè kọ́ ọtí ẹ̀ jẹ́ kò tí ẹ̀ jẹ́ wọn lè wá rárá àwa la ní àsìkò yìí ṣe rí àkókò tiwọn ó ti lọ ọmọ. CCP CCP love òótọ́ ọ̀rọ̀ ni bàbá wa sọ yẹn o ẹ jẹ́ ká kọ́ńtà dé àǹkàlẹ́ wa gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ẹ má mo ní kẹ́ ẹ jẹ́ ká fọkànbalẹ̀ ni mo sọ o ẹ má jẹ́ ká finá sórí òrùlé sùn rárá bó tiẹ̀ jẹ́ pé àwọn ọmọ àwọn ará bíi wọ́n ń ṣe wúláńkàǹchì kiri ìgboro pé bóyá kìíní ẹ má jẹ́ ká wàá lọ kọ́ńtà àkàn àbúnà kóńgáàní èkó ẹ má jẹ́ ká lọ relax bó jẹ́ pé àwọn ọmọ yẹn bá tiẹ̀ ṣe jàgídíjìgàn kiri ìgboro káwa má lọ relax òun ni tí mò ń sọ so mo yẹ aiki mo mo yẹ aiki sosai ká ṣiṣẹ́ wa dáadáa kárakára shikenan wallahi mu ne za mu ci kun gane ọtúnba àbíbò ni na yi magana na da kyau ko. òótọ́ ọ̀rọ̀ ni ayọ̀ lè di sọ yẹn o ó rí sọ ọlọ́run ọba wọn ò lè jẹ wọn ò tiẹ̀ lè jẹ rárá ni a máa múra sí gidi gan ni. ọ̀túnba orí tí fẹ́ kẹ́ ṣe fún wa tó ti di first thing tomorrow morning báyìí ẹ máa bá wa lọ sọ́dọ̀ àwọn the news ṣé rí front page wọn báyìí ló máa gbé sí. Si àti pé mo wà ní orí headline wọn pé àwa la wà ń bẹ àwa jẹ̀lá máa wọlé ṣé wàá ní gbogbo ìwà bàjẹ́ táwọn ọmọ yẹn ti hù tó ti fi bàlú jẹ́ yẹn ẹ máa bá wa jẹ́ kó wà mẹ́ka fi lè bà wọ́n lórúkọ jẹ́ sódà lè wọlé àbí kílẹ̀ ni mo wí. ọ̀rọ̀ nìyá sọ yẹn kò yé yàn gà ọ̀pá ìpolówó tẹ̀rí yẹn ó làgùn mú owó kò yé ẹ̀ látàtà tó wà ẹ jẹ́ ká tètè tẹ̀síwájú sí ká lọ bá ṣàmà lójúmọ̀ kílé lọ́ máa wà tábà ti wá délé iṣẹ́ àmàmùkọ́ tábà bọ̀ mítìn káyọ̀ lọ ṣàlàyé fún wọn ìyẹn ni kókó ẹ ká tètè gbé lásọ. ọ̀rọ̀ ni wọ́n gbà kọ ìgbà tó jẹ́ pọ́nmú driving license wa bẹ́ẹ̀ ni ṣé gbà tó ń tọrọ sí mi ó rí pé mò ń flash pé kó súnmẹ́yìn kó súnmẹ́yìn kí n ráyè kọjá tó bá yá ẹ wàá reverse padà wàá jẹ́ kí n ráyè bá tèmi o ti gbọ́n tí mo sọ fún ẹ bẹ́ẹ̀ yẹn. bàbá ńlá òpònú nìyẹn ìgbà tí mo tẹ̀ kọ́ bọ́ọ̀lù mo rò yàn gidi ni mo ṣe respect mi mo kórè ti dàrú èmi omi tí mo lọ tó bá wù yín ẹ kú síbẹ̀ ẹ̀yin ló máa dùn jù torí mo sọ pé bó ṣe dúró yìí married man níyà bí ẹ lọ́mọ náà níyàwó lé orí yín ò pé bẹ́ẹ̀ ni wọ́n tún dá mi lóhùn tẹ́ẹ̀ ni kú síbẹ̀ òpònú. ó yọ òpè rárá torí ẹ bá pé wà á mọ ọ̀rọ̀ tó máa sọ èmi àti ẹ wà ní ẹgbẹ́ ni mo nírú ẹni tí mo fún lówó jẹ. Ah, orí bó ṣe rí mo sọ pé dráìvà ni ẹ orí bó ṣe múra ìwọ kọ́ lè ní mọ́tò kò lè dùn mí fún ẹ wọ́n kọ́ ìwọ lè ìwọ ní mọ́tò ìwọ ní mọ́tò wàá fẹ́ kú sí ìdígbé kò kàn sún sẹ́yìn lásán onírànú olóṣì. èmi dráìvà. ẹ take it easy bros bros bros ló ṣẹlẹ̀. wọ́n jà lékejì ṣókàlà lé kẹta ni ọgbẹ́nu yín bọ̀rọ̀ ni. bros ní ìbáyín jà mo ní kí ló ṣẹlẹ̀ ni mo béèrè. ẹ ṣe o àǹtí o tẹ bá ti rí mo máa ti mọ̀ pọ́n mọ̀ ọ̀rọ̀ sọ kò sí nǹkan tó wà ń bẹ̀ kì í ṣe bóyá mo ti good náà bẹ́ẹ̀ mi mọ mọ́tò wà dáadáa àmọ́ bí mo ṣe ń bọ̀ mo ń finá méjèèjì mo fi ń signal sọ pé kàn jọ̀ ọ́n lọ́kàn bá mi sún sẹ́yìn mi ì sọ yẹn lọ wọ́n ní kí n mórí wá pàmò fẹ́ bẹ́ mi lọ́rùn. sísá mi ayé àdá èmi ti mọ̀ kó lórí burúkú ni nígbà mo débi ṣé mo bá yín jà ṣé mo yọwọ́ ẹ̀ṣẹ̀ mo ní kí ló ṣẹ̀ torí mo rí two fight kí lè bá yín dá sí káyé parí ẹ̀ mo rí dẹ̀bẹ̀rẹ̀ sí bá mi jà ní pé mo bóun jà tẹ́lẹ̀ ṣé mo bẹ́ẹ̀ jà ni amọ́rú yìí ẹ máa nà ìyàwó yín nílé ni káṣà wàá gbà pé òkè kò mọ mọ́tò wà nìyẹn but for the fact pé orí pé obìnrin ló yẹ kó fún respect náà ó wá dúró wá ń bó obìnrin jà olórí burúkú ni wọ́n yìí o. èmi ló lóṣì nígbà tó dẹ̀ mọ̀ pé òun ò mọ mọ́tò wà tó dẹ̀ sọ fẹ́ bóyá sáyẹn tó bá yẹ wàá gbá kì lọ́wọ́ ẹ̀ wàá bá sún mọ́tò yẹn sẹ́yìn ẹ jẹ́ kí n máa ráyè bá tèmi lọ. sí èmi èmi ayé ẹ ti bàjẹ́ lẹ́yìn. ayé ò ní sinmi àti ìrú èyí lé mú serious máa rí bàtì ẹ̀yin lẹ mú serious. ẹ̀jẹ̀ ti bàjẹ́ lé mi. ẹ ẹni òróró bẹ́ẹ̀ ṣe rò ó lọ yẹn. ẹ ti serious. ẹ dẹ̀ yẹ dùkú ẹ bá bọ̀ mo fẹ́ pààyàn mo fẹ́ pààyàn. ẹni sùn sùn ayé o kọ́ṣì I'm not èlé ìfásì olóòkú olóṣìlélẹ́yìn dábàá tèmi ọmọ ẹni ẹ máa tẹ̀ kẹ̀ sí o obìnrin ni bẹ́ẹ̀ ṣe wà ní kẹ́kẹ́ sọ ó lè ṣe ilé ṣe ẹ máa bá yà ọjà ẹ jọ mà ẹ mọ ń bọ̀ mà ní ó ṣẹlẹ̀ àwa ti ń lọ jùlẹ̀ lẹ́jọ́ sí nọ́mbà ẹ̀ nọ́mbà ẹ òdo ẹ̀jọ òdo ẹ̀ta èjì ọ̀kan àrùn. ẹ̀jọ kí ló ń last ẹ four kò burú má pè é mà. Eh, <laughs> Inú wa dùn fún àbọ̀ àwọn G20 tán fún wa lánàá ní secretariat. Ṣùgbọ́n kọ́kọ́rọ́ kan tán ló bẹ ajájẹ́. Wọ́n ní àwọn ọmọ yín wípé òun làwọn opponent ń lò láti máa campaign ta mi ìwà mú nǹkan tá fi ṣe sí ẹ̀rọ ìwọ̀n kẹgbẹ́ wa ò lùsìrí. Ah, ah, it's not in the history. Eh, tí n bá ní mi ò yọgbọ́ irọ́ ni mo pa since then èmi náà ti ṣe homework mi mo ti pe àwọn ọmọ ìjókòó a ti sọ̀rọ̀ nítubínubí ní bàbá àtọmọ àwọn náà dẹ̀ ti realize nǹkan tó wà at stake pé ah tí bàbá àwọn bá di governor àwọn náà di kíni first children so kíákíákíá wọ́n bá ọpọlọ wọn sọ̀rọ̀ they are not behaving well they are now behaving like good children. If you see them now, you'll be proud of them. My chairman, ẹ ti rí wọn ti pẹ́ nì tí ẹ bá rí wọn sìn ẹ̀fọn inú yín á dùn pé yes ọmọ would be governor ní because they not behave very well. Oh yeah, uh, say hello to daddies. Bàbá yín lọ́wọ́ rí tiwa. Àníkẹ́ I àwọn bàbá yín jẹ á ló my government ṣáà ọmọ tẹlifọ̀n ti ṣèjì náà lélẹ̀. ọmọ ti jẹ́ ṣe ìwọ ló fẹ́ máa ṣàlàyé fún pé àwọn ọmọ ẹ̀dẹ́gbẹ̀ àkí ń tiẹ̀ gan-an. wọ́n ti ṣèjì wọ́n ti ṣèjì. ẹ wá ẹ̀fọ́ ọlẹ́gẹ̀ẹ́ fi gbogbo ròyìn lẹ́jà rẹ̀ kí ló kàn owó tẹ bá tọrọ mi ni kẹ tọrọ kẹlẹ máa bá ti lọ kí ló kàn àti parí ata wa. ẹ ẹ sọ ẹ jọ ẹ fún mi two minutes kí n fi àtẹ̀sí wọn ẹ ṣe. Ah, ẹ fi gbogbo ẹ lẹ́wọ̀n ẹ o aláyẹ kí o ìlú lè bì ilé wa la wà á lè jókòó ká sọ̀rọ̀ tó bá wù wá ilé wa la wà náà ṣáà máa jáde fáwọn ilé yìí. àbí ká excuse me. irọ́ irọ́ sà ẹ jẹ́ kémi kó wọn lọ síta just two minutes just to ẹ̀ka kan ní tẹ́tà tẹ́ ẹ̀ sà. àyè sùgbà àbá àyè sùgbà ilé wa la wà ilé wa la wà àyè sọ̀rọ̀ ilé wa la wà àyè sọ̀rọ̀. dìde ká jókòó ká sọ̀rọ̀ agbára. àṣejẹ́ bò ń gbogbo jẹ́ ó máa mi yọ ọ̀ṣẹ̀ṣẹ̀ ìtìjú gbangba lèyí ẹ kí ni nǹkan tí ẹ fẹ́ gan kéèké bá mi sọ̀rọ̀ kíákẹ́ tó embarrass ara yín. palẹ̀ ọlọ́run inú mi dùn kìdílé ni pé mo ti ẹ̀ bá in good mood mo sì mọ̀ pé owó ti máa gbà ń bí lẹ́nu gọbọi ni ó ti padà ti wálé adẹ̀wò pé àpò ní dá ká má tẹ̀ yọjú sí palẹ̀ àti màlẹ̀ àti mísìn gan àti báwọn ẹrú kú wa gan àfún ọ lówó lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n ti wá fẹ́ máa rí bíi pé kò sí nǹkan lára wa mọ́ èmi àti àbúrò ìbá ní ká wálé ká wá kì í ká lè gbà sí yọ àká tún ṣe kí ni ká tún fọ́n sí gbòòrò. wò làwọn gbà àwọn gbòòrò ká lè fọ́n sí gbòòrò jù bẹ́ẹ̀ lọ. ah àǹtí àmà ẹ ẹ bá dúró ká parí meeting wa kí kan fi yẹn dá àwọn ọmọ yín lóhùn then i will come back to you adẹ. àwọn ọmọ fẹ́ fún yín láyé náà ni pé ó dà meeting yẹn ó important ẹ parí meeting tiwọn àwa fi tiwa sígbà mi àbí. yà bó ṣe yẹ kórè náà nìyẹn yà máa lọ. kí ló ṣe yín ẹ̀yin lẹ ń bọ ni ó lè máa padà bá yín lẹ ń ṣe bí wèrè kí ló ṣe yín ẹ máa lọ́wọ́ bá máa lọ àbí kí ló dé ṣé bó lè fẹ́ fún yín lówó. ẹ kọ́ sáhùn àwọn òkò ìjẹ̀ sáà yín rí i àgbòwò bẹ̀ agbára ló dùn. palẹ̀ ẹ̀wọ̀ ẹgbà gbàmí lè jà rè. tí n bá padà wá síta tí n bá bá yín fúnra mi ni màá pa yín. dára wọn. palẹ̀ ló ti bínú nìyẹn o kí ló ń ṣe palẹ̀ gan-an ẹdùn ṣé ṣọ lè pa wá ni. ṣe tó bá pa àgọ́ ṣọ lè dúró tiwa. a bí re. tó bá tó bá pa ṣọ lè lọ sí mọ́túárì. ẹ látàrí pé o bẹ jẹ gómìnà ó dà gómìnà yẹn kọ tó bá dọjọ́ yẹn àgọ́ lè ṣáà àti àsìgbòrò kábẹ̀ sí ní gbà àpótí ìbò àtẹgbẹ́ bíi fíìtì ṣe rọ̀dì. amọ̀rù kí wọ́n tún yà pa. Ah, agbára. àtúkọ ọwọ́. agbára kọ̀ọ̀kan. àbúrẹ̀. ibẹ̀ ni mo jẹ́ o. ọba wo. ó dàbà jọ ọ lójú lọ́jọ́ yẹn. dúró ni. àwọn ajẹ́ kó yí wọn kó àwọn akọ́lọ́ máa wọlé síbẹ̀. lẹ́sẹ̀ yìí agbára. ó rà bẹ́ kin. má kin. ó rà bẹ́ kin. má hmm. bọ̀ ń gbọ́ bọ̀ jẹ́ ọmọ mi lọ bá wù ó dà ọgbà ìjọba bá wù ẹ̀ tó bá dà agbára ó dà àwọn àbá mi. ìjà bẹ́ẹ̀ ṣe lọ́wọ́ tí o ṣe ó dà bẹ́ẹ̀ fi ẹlẹ́mẹ̀ lé àgbẹ̀ àjẹ̀ ìgbé àjẹ̀ ìgbé àjẹ̀ ìgbé ó dà ẹ̀ tó wà lórí ẹ̀ à ṣé bá mi ò ní bá mi ò ní jà. Àdówó àwọn òṣèṣẹ́. Àdówó ìjọba. Ìwọ báwo? adé kí ló ń ṣẹlẹ̀ sí ara ayé adé tó sunkún kí ló ṣe ẹ. wàá fẹ́ sọ̀rọ̀. ọmọ àsùnkún bá mi sọ ara ṣé gbé eré ẹ̀ ní ìyá kí ló ṣẹlẹ̀ sí ẹ. ẹni kíni tí mo dúró sí náà ọkọ sì ti tẹ ọgbọ ọjà mi nù. ọgbọ ọjà ẹ nù. mo tẹ ọgbọ ọjà yẹn nù mo tẹ ọgbọ ọjà yẹn lọ lọ gbọ òwe ẹ mi ò tí ì ta ọkọ mi ò tẹ́ dárúkọ ọjà mi nù. èlò lọ́jà yẹn. four thousand ní four thousand. wọ́n pa aláya wọ́n pa ó lè ti ta abẹ́ ara lórí burúkú la ká sùn yẹn lórí burúkú kiri. agbára fi ògbé lè ilẹ̀ kí wá ṣé jésù ni wọ́n ní fíọ́nà ilẹ̀ ilẹ̀ ìkọjá máa lọ. wọ́n pa àwọn ẹkùn àbólò. ayé. omi fọ́ pa lọ́wọ́ ẹ̀ four four thousand. mo fọ pàwà. agbára fọbi pọ. ní ìtumọ̀. ẹ̀ẹ́n ọ̀gá o àìsèpò wà wúre. kò sọ̀rọ̀ wọ́n parí obìnrin fún ẹ ọjà kí ló ṣí ẹ. rẹ já ó gbà mí ṣé mi wá ní yàrá ìyá ẹ èmi dájú kan ìgbà wọn fẹ́ ṣe ẹ láàánú ní ẹ fà á gbélé burúkú yẹn. gbó wàá ti kọjá sẹ́gbẹ̀ẹ́ báyìí wàá ti yà sí ọwọ́ sí ẹ̀ agbára zone kò sẹ́ni tó mọ̀ mí o yàrá yà ní gbogbo àbá yìí lọ́gà tí máa gbọ́ nǹkan pretending tí ó ń gbà àti láwọn ìṣòro pẹ́pẹ́ pẹ́ báyìí máa yọ sí ibi ní nǹkan kan nínú lára ẹ̀ ṣá yàrá yà ẹ̀ láàánú. ẹ ṣe bẹ́ẹ̀ mọ̀ ọ ṣe bẹ́ẹ̀ àwọn ẹ̀kú. àìṣe ilé àtọ̀rọ̀ yóò ní dára ẹ̀ lọ́rọ̀ ẹ̀ náà ẹ̀ náà. àṣà àdúrà fún mi o àdúrà lẹ̀ o àti ṣe kí ni àti bọ́ lọ́wọ́ ayé ayé máa wá gbà ó gbà àwọn ẹkù ayé. kẹ́rẹ́ àti jago ìṣòro jago ìṣòro. four thousand èmi nìkan tó four thousand four thousand ah, olúwo ṣe olúwo ṣe four thousand. ẹ lágbára wa mo kàn ń wo pé mi ò lè má sọ̀rọ̀ ìfún ẹ wa ó ká lágan náà wá aṣọ mọ̀ kémi súnmọ́ ẹ dáadáa mo mọ̀ ẹ gangan mo mọ bóyá dájú tó ẹ níjọ́ olúwa jésù tó ń ṣàánú bàbá ayé kó fọ́ bè fọmọ yẹn. lórí jẹ́ sọ ọkọ fún ẹ lórí ọ̀rọ̀ ọmọ yẹn dè jẹ́ iye mi gan ẹ kó mọ̀ kémi gan dájú àgbàgbọ́ ẹni fún apá yẹn gbé odòkú lọ́wọ́ rẹ̀ àwọn yàrá yà àwọn gbórí ọ̀sáì àwọn gbórí ọ̀dájú wọ́n wà. ẹ bọ̀ tá a bá tẹ̀sí máa mú jáde ṣáìdì irú ọmọ yẹn ó yẹ ká máa gba tara wọn kò yẹ ó yẹ ká kó gbó tó bá wà dára tí ó yẹ ká tó máa fún lówó ẹ. àbọ̀dọ̀ ayé gangan. àbọ̀dọ̀ mo dá ẹ mọ̀. àbọ̀dọ̀ agbára. àbọ̀dọ̀ agbára. àbọ̀dọ̀ ẹ̀ṣẹ̀ bí wọ̀ ni. jọ mo mọ̀ ẹ́ gan. àgbàsọ̀ ọ̀dùn ẹ̀ bá mi. agbára wa màmá sálè oya agbára tù. kó sì sọ ọjà ro lọ síbi tó ń rìn àbúlé burúkú yẹn. ẹ tàǹbólò o kí ẹ bẹ. wọn ní kò kó sì jọ ìdándù. hello ah blessing students ọmọ mi ọmọ tó ṣan ọmọ tó ẹ̀ ń dá òdìbò ló wà ah, má gbé mọ́tò ẹ̀ wá sábà bí àbábí ò da ọ̀nà ẹ̀ ò dẹrùn rárá ọba ti débi junction yẹn wàá ti rí àwọn ọ̀nà tí ò da ẹ̀ ṣàrà park síbẹ̀ àbí káwọn ẹrú kó wá mú ẹ wọlé ni ó wà òkè ó da ọmọ àrètí ẹ àwọn tó ẹ̀ ń endowed òkè. màá yí o ń gbà mí o. agbára mi ò ṣòjóró fún ẹ ah, ó bẹ̀rẹ̀ nìyẹn play. olùkọ́ni eléyìí wò wá ní. bílẹ̀ ọ́díà. a ṣe lẹ́yìn ọmọ kò tán student blessing ọmọ ọlọ́run ah. ó Oh. sí everything ní ṣá ìwà ọ̀la ìtọ̀ ọ̀rọ̀ ilé wọn. tí pọ́ọ̀lù bá ti wà wọ́n sọ fèmí o ìmọ̀ àpá àwọn ẹrú kú lọ síbẹ̀ ó gbọ̀nà gbà mí ọ̀dọ̀ eh, wa ló ti dé yìí náà o kò yí alágbára zòòna pé yíba gbogbo àwọn ẹrú kú wọn pọ̀ left right and center ẹni tí wàá ti fẹ́ wọ́n náwó sí a máa fún ẹ ni kò sí wàhálà fún ẹ sí yẹ ẹ eh, ǹjẹ́ wọn á ṣe introduction kó bá àwọn tàbà pàdé kí n introduce ẹ̀ sí wọn èmi náà ń pè agbára one àbúrò mi rẹ̀ agbára tù ló ń jẹ ó kéré o àmọ́ ta lójú tó bá sọ̀rọ̀ báyìí à ò ní láìké mi kò kí n fẹ́ kó bínú àbí kó sọ̀rọ̀ àti ọ̀rọ̀ rẹ̀ kò dáa ẹ̀ta ń bóló nìyẹn ọ̀rọ̀ ẹ̀wà ni àti kékeré báyìí ló ti ń bá a bọ̀ wọ́n ṣe wà yìí àwọn méjèèjì wọ́n lè dá gbogbo ooru ṣeré àwọn méjèèjì wọ́n lè dèkò ooru àmọ́ lágbára Ọlọ́run èkó ní tọwọ́ tiwa bàjẹ́ torí èkó làwa ń ṣe ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn agbára ọ̀rẹ́ mi rè blessing student lè máa ń pè ó mọ̀wé draku ó mọ̀wé bàjẹ́ bàjẹ́ jù tambolo ọ̀rẹ́ mi rè student làwọn kò yẹ. wà á gbà yìí blessing students blessing mẹ́ta péré ni mo mọ̀ wọ́n ló tún ṣì kẹrin ó tún wá dùn síbẹ̀ ó tún wá ṣe téńté sórí ẹjọ́ mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀ student kí lorúkọ style rẹ̀ yẹn olórúkọ olúfàkànsì àbúrò. ẹ kò ní bàjẹ́ wọ́n ṣe sọ fún ẹlẹ́ẹ̀kan èmi ní tambolo àkọ́kọ́ èèyàn agbára one agbára two ẹ káàbọ̀ sórí ètò wa. ẹ bẹ́ẹ̀ sìn kí ni ká fi ṣẹ́ra lòdì kò sí nǹkan táwa ò ní owó nǹkan tó bá fẹ́ ni kò tọ́ka sí ibi ìbàjẹ́ jíjẹ mímu ràn ló bá dé kí ló fẹ́. ẹ ayé ẹ ṣe jẹ́ ká ẹ jẹ́ ká kó gbó fún ẹ. ajá fún ní gbó. èmi ò tambolo agbára èmi ò fọ́ sí o oníkíyàn kan wá kí wa lábàá kẹ́tì máa And ń disgrace me now. Me like you. Yes, ẹ̀sìn má bínú jà kí ló fẹ́. no i don't take such thing i'm fine Enjoy. Enjoy ẹ jẹ́ kí n rí yín. àgbà tá ẹ wà surprise pé mo pè é mo ní mo fẹ́ sọ̀rọ̀ fún yá mi. ìfà tí ó yà wá lẹ́nu. ẹ̀ ṣadé tó bá rántí ọ̀rọ̀ tí mo sọ fún ẹ lọ́jọ́ kan pé lọ́jọ́ kan tí mò ń drive lọ tí olórí burúkú kan wá double cross mi lọ́nà. mo rántí. mo kàn sọ fún ẹ pé lady kan ló help me má yẹ kí n purọ́ tán ẹ̀ mo lọ sọ́dọ̀ lady yẹn o yes mo pè ó ní kí wọ́n á bò wọ́n lé àmọ́ ilé tó sọ fún mi mo rò bí ilé tó ń gbé gangan ni o ah, tó bá rí bẹ́ẹ̀ yẹn Abẹ́tẹ̀ àbí àbẹ́tẹ̀, àbẹ́tẹ̀ ṣà lọ ń pe bẹ̀. O mọ̀ ó dàbí pé ko kó igi mẹ́rin sílẹ̀, kó wá gbé kiní kan lé lórí ibi pákó. Wọ́n ò nílé ni. I wonder o. Ṣé wá rí nǹkan tó ṣe wá surprise mi ìgbà tó fẹ́ introduce àbúrò ẹ̀ mi? Ah! Tó bá débẹ̀ Ọlọ́run wá sá lọ ẹ̀rù á bà Because lifestyle tó ń live yìí mi ò like ẹ̀. Hmm, nǹkan tó kàn ṣe mí ni pé ó wù mí kí n help wọn, Ọlọ́run because mo believe pé help wọn wọ́n máa change wọ́n máa gbé ìgbésí ayé tó dáa. dúró náà ṣé obìnrin làwọn méjèèjì àbí no àbúrò ẹ̀ ń ṣe obìnrin ni o and to bá rí boy the guy is very fine boy. ó dẹ̀ sọ pé wọn kò help family wọn. wọn mi kì help wọn ni àbí ẹ ọmọ mo kàn fi pé mọ tí wọn bá help wọn irú èèyàn bẹ́ẹ̀ náà ó máa wúlò fún ara ẹ̀ ó máa wúlò fún orílẹ̀-èdè so what's there. wo to bá rí bẹ́ẹ̀ bọ̀bọ́ yẹn gangan ló máa ṣiṣẹ́ lé o yes wá ṣe bí ẹni tó fall in love pẹ̀lú bọ̀bọ̀ yẹn ni. what. yes. fall in love pẹ̀lú dani. ó mọ̀ pé tó bá ti ṣe bí pé o like ẹ̀ bọ̀bọ̀ anything tó bá ń bá sọ a máa gbọ́ sí ẹ lẹ́nu from there á change ẹ̀gbọ́n ẹ̀ tó wá jóbìnrin ẹ̀ òun náà á máa wọ pé ah, àbúrò màá ló ti ń change yìí. ṣáájú dẹ̀ fẹ́ máa ṣe ẹ̀mí ò mọ̀rọ̀ àwọn èèyàn tá à ń sọ yìí ni ah, ah, bọ̀bọ̀ yẹn wo kò ń ṣe tó tẹ̀lé pretend pé o máa sọ pé fall in love pẹ̀lú tó bá gbọ́ bẹ́ẹ̀ ń sọ̀rọ̀. wo kò sí nǹkan tí o ṣe ṣe o ọ kí ni from there bó ṣe máa gain heart wọn nìyẹn. kò tẹ́mi kọ́ máa sọ fún ẹni pé ṣọ́rí kò sí nǹkan tí ò ṣeé ṣe ìwọ náà wò wá nínú school yìí tá ah, a ah, bá ní any guys tá a fẹ́ date tó jẹ́ hard guys gan ṣebí a máa mọ bá ṣe máa deal pẹ̀lú ẹ tó dẹ̀ máa wà alright fún wa kò sí nǹkan tí ò ṣeé ṣe mẹ́ẹ́ ọ ah, kí ló ń sọ. wo ọ̀rẹ́ ò ní choice o ṣòro nǹkan táwọn ọ̀rẹ́ sọ òun ló máa follow tó bá mọ̀ pé ó fẹ́ help guy O ní láti help ẹ ni o àbí. But actually now, out of everybody, èèyàn kan péré ló sọ̀rọ̀ or torí really pé náà I'm not saying you guys are so shady, Cruz to nice one. What? My word, wọ̀ tẹ́ni tó ti fall in love already. Oh, lójú ẹ̀ ni. Hmm. I yẹn lẹ ṣe. Ó wá ń pitẹ́. Torí kó dà fún mi. You won't judge me. mò ń jáde ni? bó ti ṣe nǹkan sára <laughs> ó fọdọ̀ ọ̀hún rárá ó ti ṣáájò. ìró ìṣẹ̀lẹ̀. ọmọ blessing. mo rántí. ọ̀rẹ́ mi yẹn blessing student student blessing ah blessing jí fún ẹ gan o. irọ́ ni. kò jẹ́ gbádùn òun like agbára òun love agbára mo ní ah ah bí onírú ẹ̀ rí o blessing kó lọ́ọ̀bù àbúrò mi agbára àṣàgbára náà fine èmi yóò mọ àfìgbà tó sọ fún mi ẹ lọ́rọ̀ kan ṣá ó ń bọ̀ lábẹ́ tẹ̀lé mi tó bá ti dé má bójú mi jẹ o tó bá ti ń gbé fún ẹ báyìí kó máa hàn ni. èmi náà fojú kínní wò ní gbé wàrà kó sí mi lábẹ́ yàrá yà. lẹ́sìn àrùn ẹ̀ bàjẹ́. ìrọ̀lì o. àrùn ẹ̀ fẹ́lẹ́ máa fi ọ̀rọ̀ àbẹ́tẹ̀ pàrágà àti sìgá gbẹ̀gbẹ̀ tẹ̀ mu fẹ́lẹ́ máa wọ́n mọ yunifásitì gbó nǹkan tó ń mu. ó jọra wọn tọ́ mi bá bà tọ́ mi bá bà. ẹ tó bá ti wá dé kó ṣe ọmọdé jẹ tí ó ti yí ẹ a lọ bí èèbà rẹ o bí èèbà rẹ o. ká sọ bẹ́ẹ̀ ká sọ bẹ́ẹ̀ ká bàbá ẹ̀ ọmọ ẹ àìdá ọ̀dọ̀ kò sí àní ṣé àwọn kan wà tọ́lọ́run dáa ọjọ́ tó ń bínú lọ́wọ́ wọn ò dáa ni wọn ò tẹ̀lé dáa àmọ́ àwọn kan wà tọ́lọ́run dáa lọ́jọ́ monday fresh monday ni níjẹ́ náà dáa wọ̀ ó wà ń dá ọ̀dọ́ lọ́run ó dá ẹ̀ yàtọ̀ ni ṣé wàá òkè. mo wà òkè yín kan. ó ti ròyìn ẹ fábùrò mi mo dẹ̀ fẹ́ mójú ajé kò ní sọ kẹjọ mí ìtara yín kẹ sọ̀rọ̀ ṣó yẹ ẹ agbára blessing kì í kí ló ṣe tó wá ń fọm. ìfà kan sí i ó rà irọ́ ogogo ayé káyé jẹ lára ló lè káyé jẹ kò jù bẹ́ẹ̀ lọ <laughs> oya oh, blessing student. ẹ àǹtí ẹ ṣe gan mo bá ra gift kékeré ó kàn máa ní ìjà. ọmọ mi ó já sí ah, agbára eléyìí lè designer ni. àgọ́ máa ń rẹ ẹrù o. ẹ mi láwa náà ra ru ẹ àwa náà wọ ru ẹ àwọn bàbá ò rẹ́rẹ́ fún ẹ rí ṣé ó rà fún ẹ rí. irọ́ nìyẹn. abẹ́ ò rà rí gọ́vnà ń bọ́lá ti fẹ́ rà fún ẹ á máa lejú kiri ni àmọ́ ṣayé ó rà fún yọ ọkọ ẹ kó dáa èmi fẹ́ gbà ẹ wọlé. ẹ má bínú. ẹ mú fara mọ má wọlé. ṣẹ́gun. ṣẹ́gun má pẹ̀lú ẹ̀ mọ́ o kò láìkì ẹ̀ ara bí yẹn bá pè bí a kì í fún aṣèwèrè fún kí ló ń jẹ́ ṣẹ́gun ẹ jẹ́ káyà mi jẹun. orúkọ yẹn ò dá wa ò fẹ́ gbórúkọ yẹn rárá kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. mo ti gbọ́ bébì mi má bínú. Ah, ah, blessing tún bàjẹ́ kí ni jẹ́ bébì wọ́n ti gbọ́ ọmú lọ́wọ́ ti pẹ́ kò mọ ọmú mọ̀ ẹsẹ̀ mi gbọ̀ngàn kò mú ní ibo bébì bá wò pé lórúkọ ẹ̀ orúkọ tó ń jẹ́ lábàá ni kò pè kò sí bébì kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ àbébì ni wọn náà. blessing ọ̀la pé oyè jù sí mi àyè káyé jẹ tèmi náà lè ti káyé jẹ ẹ kí n gbójú bẹ yàrá yẹ ẹ rí bọ́ ẹni olè pè mí níṣẹ́ kíkó mu jẹ ìyá tó bí mi gan ló jẹ́ bàbá mi bá dán wò àmọ́ kí la fẹ́ ṣe. mo ti gbọ́ agbára ṣé mo lè rẹ́ǹsìn. rí rí rí kò sí wàhálà agbára lọ́ọ̀rì ìbàjẹ́ ẹlẹ́rù. Pétia olẹ́lùbọ́ girlfriend me. I meet boyfriend. Olúwaṣẹ́gun. Ah ọba ní pè mí ní ṣẹ́gun ṣẹ́gun kẹ. kí ni máa ń wá pè é. ẹ má bínú mo ṣeré ni ẹ̀mí ti ṣadé. ṣadé mi máa kì í ṣeré. ẹ ń ṣeré kí lẹ máa wá ṣe. mi máa láìkèrè. ó ga ó ṣàṣà. òṣàṣà làwọn á pè lábàwà àdé òṣàṣà ilẹ̀ àgbà ìyórí ẹ wà bẹ́ẹ̀ òṣàṣà. ẹ má bínú the funny guy ó funny gan ẹ ò tọ́pẹ́ nìyẹn. àgbà yìí èmi gan ju tèmi padà mi ní gan mi jọ. ẹ kò sí wàhálà nítorí ẹ ni wọ́n ṣe gbé wáìnì ilé ìgbà tó mọ̀ pé mo mú ẹ bọ̀ ṣé kí n bẹ ìjà kó máa mú. ẹ à á padà èdè ó sì ń jẹ sí ọmọ ògàtà àmúna yàrá yà. ọ̀rẹ́ kò jókòó ẹ i. I said, we're ó dẹ̀ disappoint kí ló wá ń ṣe é náà tí o máa ń tẹ̀ láti máa sọ pé kò máa tẹ̀ láti máa blame wàá fọ́ pọ̀ ṣáá ni. Ah, student ara àwọn eré ẹ náà ni ṣé mo bá ọ ṣe máma pe student wa student yẹn náà ló máa bí mo yàn student student. student. mi ẹ̀ tí ìwé ẹ̀kú sọ̀rọ̀ much ṣe bí mo bàtà dọ́gbọ̀n mo sọ fún ẹ mo ní títí bá sọ pé ọ̀rẹ́ mi ni nǹkan tí mo expect bẹ́ẹ̀ fine gbọ́ wọlé tí báyà ó ti tán báyà ni kò mú nǹkan wálé yàrá lélẹ́lẹ́lẹ́ yìí. ṣé mi máa wá látàbúlé tí wọ́n máa máa sọ pé kìí ṣe ará ìkúlé ará abúlé tí wọ́n sọ pé yá débì kan lọ́wọ́ báyìí lọ́wọ́ báyìí lọ́mọ gbóró lé mi àwọn aláma sọ báwọn lé mi wọ́n ṣe wọ́n á gé jáde. Send for me. Yes, Titi. Ṣorí ọ̀rọ̀ tí ń fẹ́ bá sọ yìí mi ò ní fẹ́ kó fi ṣèbínú rárá tí ó bá bọ́ sí àpò ìbínú ẹ̀ ṣùgbọ́n pé àwọn èèyàn ní tí handshake tó bá ti ń go towards elbow ó ti ń di jàkadì. ìjàkadì. yes. i'm not getting you. màá jẹ́ kó get me. ṣẹ́gun àti tùmí nínú. No mo fẹ́ kó o sọ níwájú ọlọ́run àti èèyàn títí ṣé èmi ni o bí àwọn ọmọ yìí fún. Banjoko. Yes. Banjoko, you are insulting me. What have I done to you? Kí ló yẹ insult mi báyìí? Ṣé wọ́n ni mo bí àwọn ọmọ yìí fún? kò bá má jẹ́wọ́ kò bá má jẹ́wọ́ ló ń béèrè stupid question yìí lọ́wọ́ mi. mo fẹ́ kó rántí ìgbà tá a wà ní school. bá a jókòó ọ̀kàwé kawúrà ẹ̀yin máa kàwé gboyè lọ́jọ́ ọkùnrin. kí la ti kà á sìn tó ti bẹ̀rẹ̀ sí sàmì ajokori mi wu o torí mi bá wú sí mo lè kọ́ ẹ̀kọ́ kúkọ. orí ò bá òbí gàrí fọwọ́ ló mọ̀ ṣáà fọ́ mi. ṣé o ti ṣe tán? mo ti ṣe tán this with this. ó ga gan. ó ga o. ètò ẹ̀bá ti ẹ̀ wá. títí àbíkí náà gbé yẹn. ṣé fóònù tiẹ̀ ò ríǹgì ni àbórí miss call. ẹ máa wo ó ríǹgì o jọ má bí o silence. òfìsí silence ẹ̀ẹ́ tó bá fẹ́ padọ́ burúkú yẹn òun ló máa ń fi fóònù sí silence àbí ṣé wèrè ló pe mí ni Ah, ah. ṣé ẹ̀gbọ́n tàbúrò máa ń kílíṣì mọ́ra wọn ni ẹ̀yin jára china, ni ó yá dìde mo fẹ́ rí ẹ dìde sọ̀rọ̀ ní kókó tí wọ́n kú yẹn mi ìrora o wàá gbé ni wàá gé etí ẹ̀ náà gbà yìí wàá rí i. má bínú torí ọlọ́run olóṣì mi dáì bó ṣe máa ń ṣe nínú campus ni ọ̀rọ̀ ẹ̀ tiẹ̀ ti sùn wá àdúrà là ń gbà pé ká tiẹ̀ tán báyìí kó graduate kọ́ lọ́nba wa lè kúrò ní ọgbà. Ah, ah, ó dẹ̀ ń sọ̀rọ̀ bá o ní láti máa sọ̀rọ̀ bọ̀bọ̀ ẹ̀ fún mi náà mo mọ̀ but o ní láti bọ́ rẹ sọ̀rọ̀ a lè máa bá a lọ báyìí náà. ó ṣe jẹ́ pé bàtà yìí wọ́n rangun ẹran òun máa ń wò every time. títí kí ló dé ṣèbémi ni mo ní bàtà mi ó mọ̀ pé eléyìí tí ń bá wọ̀ ẹsẹ̀ òkè máa ń ro mí but àwọn eléyìí tí ń bá wọ̀ bá ìwọ náà rí tí ń bá dé ti máa máa mí lókèlókè jẹ́ kí n wọlé ọ̀rẹ́ mi. kò má wọ̀ rí iṣẹ́ ò tí ì kọ àwọn eléyìí tíṣẹ́ bá kàn wọ́n àwọn náà àṣìṣe. àfọwọ́ra kù. ṣé kíláàsì mi lọ báyìí. kíláàsì mi lọ kí ló dé ṣé tí mo fi dì kọ́ mi bẹ́ẹ̀. àwọn lẹ́kọ̀ọ́ yẹn máa pàdé kí ló dé. mo gbọ́dọ̀ gbà ọkọ dáàdì àmọ́ ẹ bá ṣe tán ẹ bá wa sùúrù ẹ bá dẹ̀ wọ̀nyí kẹ má wà nílọ. wọ́n ló mọ́. ìwọ fẹ́ kí n bẹ̀rẹ̀. Mm. chocolate. all right your wish is my command. títí nǹkan kan bọ́dà máa ní. kí ni. I don't know. títí it's a relationship I mean it's been a while thirty months now and uh, there's strong love in it I believe. but why is it that tabajade you keep making me your big brother. me. Go proper now. It's getting too much. I can't take this. Especially to battery this guy, Sadiq. Banjo. Ngwe. Oh, mo bí face ṣe Yes, I do. No, you don't. You don't. I do. Because tó bá mọ face mo ṣe nífẹ̀ẹ́ sí, ò ṣorí ọ̀rọ̀ sọ̀dí tà ń sọ ó mọ ọ̀rọ̀ ìdára tí mi ò bá parọ́ fún pé ẹ̀gbọ́n mi ló jẹ́ anything can happen kí ni ìdẹ̀fẹ́ kí gbogbo ẹ̀ bá àwọn ẹ̀. what's all this now ṣorí tó bá ń pe orúkọ sọ̀dí kìí orí mi máa ń gbóná i don't like it ah, ah! ta ni sọ̀dí now confront this guy and tell him you're not doing again. kò fi ẹ́ sílẹ̀. kò easy kò easy gbẹ̀yẹn kò easy try kó understand nǹkan you mò ń sọ. kí understand for how long. mi ò my máa bá wọn You can't continue like this. mi ò my máa bá wọn Banjo, it's not what you think. Ó lè jọ́ nítorí ọlọ́run ní fọlọ́run. I love you so much. Mi ìfẹ́ kí gbogbo ẹ̀ hàn mọ́ ẹ. Tuntun olóò try to understand me. Títí títí títí it's alright it's alright Didi. sure pé mo lóyún náà yìí. wánú irú silly questions wo ló ń béèrè ẹ̀mí ló fẹ́ kí n sọ fún ẹ pé ìwọ ló lóyún náà. ok tó bá lo lóyún fún mi ibo ló fi sadiq sí. dúró mi ní láì bí ṣe máa ń sọ̀rọ̀ àtàyè sórí mi àti sadiq láti fira wá ní ìsìn over a year láti fira wá sílẹ̀ ó dẹ̀ tún ṣe ń repeat sadiq létí mi ṣé ní tí màtí ẹ ti fira sílẹ̀ àbátúfẹ́ máa lọ ríra ni mi ò láìkí ẹ o máyì kí n bínú sí ẹ o ò ń sọ fún mi sí pé èmi ni mo ní oyún náà ok bọ́ọ̀ ìbọn Banjoko ló ní oyún náà. ok kò sí problem. Ah, ah. ṣé o tún wá ń bínú ni o ti ti bí mi inú o ti bí inú gan. no no no no come on hmm? don't worry now i know you are mine and the baby is mine mo ti mọ bó ṣe máa ń mú mi. sori gbogbo máa lọ. ṣó mọ̀ pé ìwọ àti sadiq ń fẹ́ra yín gbà yẹn. sadiq tẹ̀lé ọmọ court. ìgbà yẹn òun bí friend mi náà. ó sọ fún mi nígbà yẹn o lóyún insist pé èmi ni mo ní òun ló délẹ̀ yìí o àwọn ọmọ náà ń hùwà náà ń hùwà bíi bíi bíi bíi bí ìwọ ọmọ àlè àbẹ̀wò ló fi wà jọ ẹnu àwọn méjèèjì tàbí tó fi ìwà jọ mi tàbí tó tiẹ̀ fi ìwà jọ ìkọ̀kan nínú àwọn ẹbí àwọn méjèèjì they are radicals. I am disappointed in you highly disappointed okay mo gbà káṣẹ̀ wá àzíùn wípé sodiq òun ni mo bí tùmí nínú fún sodiq náà ni mo tún bí ṣẹ́gun fún you are not saying anything ṣé sodiq náà ni mo tún bí ṣẹ́gun fún ṣé bó lóbìnrin ló mọ ẹni tó wù bímọ fún when i told you i was pregnant i was truly pregnant for you oyún yẹn dẹ̀ ni mo fi bí tùmí nínú kó tó di pé mo tún wá bí ṣẹ́gun ó ṣe gan ni o nǹkan tó fi lọ̀ mí lálẹ́ yìí nǹkan tó fi lọ̀ mí lálẹ́ yìí ọlọ́wọ́n asan ẹlẹ́sàn tó rò mọ́ mi ó mọ̀ pé mi kì í ṣe oníranù ó mọ̀ pé mi kì í ṣe eléṣekete ó dẹ̀ mọ̀ pé mi kì í ṣe obìnrin tó lè gbé ọmọ ọba fọ́ṣun èmi títí láyọ̀ ló wá ń béèrè irú stupid question yẹn lọ́wọ́ yìí. àṣejẹ́ bọ̀ ń gbogbo jẹ́ ó mi yọ ọ̀ṣẹ̀ṣẹ̀ àìrìn àjò rìn náà náà. kò ní sùn sorry mo ní yàrá ti tèmi tí bá sùn síbí báyìí èyí tó tún ju eléyìí lọ tí mo gbọ́ yìí òun ni màá gbọ́ kílẹ̀ tó wọn mo sì tún wọn ọwọ́ tí ó sin ni màmá kúrú ìwà tí ó gbé ni kẹdùá fún ni hù ọ̀rọ̀ mi dọ̀wọ́ àṣẹ̀dá àgbà mi ò bàbá. pàṣẹ jẹ́ bóun gbogbo jẹ́ ó máa mi yọ ọ̀ṣẹ̀ṣẹ̀ arìnrìn àjò rìn náà náà pín ọ̀dọ̀ níbo ni káyà. ṣẹ́gun olúwa ṣẹ́gun tó bá wọn ẹ̀ kó bínú jù bẹ́ẹ̀ lọ orúkọ tẹ̀mí máa pẹ́ nìyẹn because orúkọ tó sọ ẹ̀ gangan nìyẹn. ìwúlẹ̀ agbára kíní kan agbára wọn alágbára tù mo ti bá àti sọ̀rọ̀ náà èmi ò láìka àwọn lifestyle tẹ̀ níbi yẹn nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo ibi tí mo gbé ẹ lọ àtàwọn nǹkan tí mo rà fún nǹkan díẹ̀ ní kíkan ṣe manager for the mental ni i mean nǹkan tí mo ṣe ní kò wá bíbá ni pé mo fẹ́ change àwọn lifestyle tó ń lè bí it's not the best ṣé wọn sọ fún ẹ honestly speaking you are a fine boy to the core tó gba àwọn lifestyle tó ń live yẹn mo ti sọ fún àǹtí gan èmi ò láìkẹ́ kó bá mi lára mu tí mo kàn fẹ́ tújọ kí n change gbogbo ẹ̀ tó wá rí ìdí pàtàkì tí mo ṣe gbé àlùbá ni pé mo fẹ́ sọ fún ẹ pé mo ti gba tíṣà fún un. ọmọ akọ ẹ nínú ìbò ṣe lifestyle á change táwọn ẹ bá rí ẹ wọn á rí pé wíwá òkè náà ṣé òun sọ fún ẹ ni honestly speaking you a fine boy to the core o look sweet now so kí ló wá it, lẹ́sìn ìṣà ìyẹn ti bọ̀ ó ti bọ́ ti pẹ́ lọ́hùn. ẹ wo bí kò bọ and besides I'm ohun tó máa i'm very sure pé kò ń ṣe ohun ẹ bí ẹ̀gbọ́n wọn kò tó ní oníbìjì gbogbo inú in your market, yìí it's not good for you and besides it's not good for your health. àlọ́ tó gbé yìí ọlọ́run àbúrò ìṣà àgbèrè ẹ níbo. ìṣẹ́jú díẹ̀ ìṣẹ́jú díẹ̀ ọba ajé alọ́sọ́fọ́ lọ rú tàbí ẹ̀jẹ̀ kò ṣáà ti gbọ̀ wà wà ní súnmọ́ òòrè kò lè yẹ wẹ́ẹ́ lọ ìrọ̀kọ̀ gbábíà ló ṣàwọ̀ jẹ́ kí sáré débẹ̀ ọjà ẹ eh, nílẹ̀ ọlọ́run ṣẹ́gun tí ó mọ̀ pé wà ló bọ̀ gbogbo bàrígà ṣọ́mọ́lú you know you be number one deep losses so DJ Skino san wọn pọ́kọ́ taka òṣìdánù oyè taka òṣìdánù everybody taka òṣìdánù DJ Skino tí ó mọ̀. Yeah, but when you walk but ṣé o ò show love yẹn bí mo ṣe ní kó ṣe ni. Ah, ìwọ lè fún níwàlẹ̀ o ẹni tó yẹ pé oríṣiríṣi ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti gbé jáde wọ́n ti sàn pé kí n tẹ rọra tún jẹ́ ọ́ ah, àmọ́ ètò ṣe fún mi last yóò ti ẹ̀dùn mi n kò gbọ́ lọ sí sport area kan ní kòyí wọ́n ti sàn pé kàkànra ní privacy tó gbé wà yìí yọ ó embarrass mi ojú ti tì mí a tún máa dẹ̀gbẹ́ ohun yẹn Ọlọ́run mọ bó ṣe ń ṣe. ọmọ bàdé continue kó máa try now ah, so only ó lè worst All I mean is pretend mo ti me. mi ọlọ́run ìyẹn ò mọ love ẹni tí mo kọra pè ní baby ọ̀tá tá full forúkọ baby mi pé baby To my gbé she. Ah. ah, hey. More kò possible Because tí mo kàn rí ni pé realize because kò sí bá ṣe máa ṣe bọ̀lọ̀ tí ò ní rúgbẹ́ kò hmm. deserve fine nǹkan pé kì í ṣe tèmi fọ́lọ̀ ni ìgbà tó yẹ pé irú life tó ń live yẹn wọ́n ti use mọ́ so there's nothing I can do. anyway tẹ́tí ó ti try now ó ti try. mi tẹ̀lé náà mi. tí ẹ gbọ́ ó ní kí n ṣe sùúrù lẹ́yìn bàtà ojú oṣù mẹ́fà o ò fẹ́ san wá gbọ́ má sọ mí darúgún o ilé ìbọn ìtóbi tó yìí èmi ni mo kọ́ ilé yìí ó ṣe wà yìí èmi kọ́ wá gbọ́ lẹ́ẹ̀kan sí i irú ẹ̀ mẹ́ta mo kọ́ káàkiri wá wo àdúgbò yìí ó yẹ kó tó yìí síríìtì èmi náà ń pè ní ọ̀rọ̀ àwọn ayé síríìtì ó ti yẹ wá wọlé báyìí kó fún mi lówó tó jẹ láì jẹ́ bẹ́ẹ̀ àlejò méjì ó gbọ́dọ̀ nílé ó yá dá mi lóhùn bẹ́ẹ̀ ni. ẹ̀bẹ̀ náà ni màá bẹ̀ mí o sátúndé máa bú yín àbí ṣe kí lẹ tún fẹ́ ṣe ẹ má bínú ẹ jọ mo ti ṣàlàyé fún yín pé bí gbogbo nǹkan ṣe rí ni ẹ dẹ̀ mọ̀ pé tówó bá ti dọ́wọ́ mi ẹ mọ̀ mí o oṣù mẹ́fà yìí kéré o tówó bá dọ́wọ́ mi ẹ wo ohun tèmi tiẹ̀ lérò ni pé nígbà tó ju oṣù mẹ́fà mo jẹ mo wá ń lérò pé mo wá ń wò pé kó tó bí ọdún kan sọdún kan àbọ̀ tí ó bá máa fi pọ́dún kan àbọ̀ yẹn máa wá bí oṣù bíi mẹ́rin sí márùn-ún ẹ̀ owó yẹn á lè tóbi lọ́wọ́ yẹn á. wò onígbèsè ni ẹ o ó ti yẹ ọdún káàbọ̀ wàá gbọ́ dáadáa wàá wọlé báyìí nísì wàá gbé ẹni fún mi mo fẹ́ sùn. níta ìyá yín ni. dìgbò ẹ bá kú kán tó lè ṣe é síta. ọmọ tó ń dá o fẹ́ kí n kú àbí bẹ́ẹ̀ kọ́ kó o lè jogún ilé mi irọ́ ló pa mo bí ọmọ tó pọ̀ rẹpẹtẹ ọmọ tí mo bí ní òjogún ilé mi ò lè jẹ́. tí lálọ́ bá kúnà ìta náà ni ẹ ṣe gbọ́ ìjọ bàbá ìjọ. ẹ Bísí bàbá rẹ sọ̀rọ̀ láì jẹ́ bẹ́ẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ n ó fojú ẹ̀ rí mọ̀ ko. bàbá ìjọ ẹ torí Ọlọ́run ẹ kò bá mi fún ọ ní táìmù díẹ̀ a máa san àwọn náà kì í jẹ gbèsè ẹjọ́ a máa san ẹjọ́ ẹ. omi bàbá àti ọmọ irú kankan lẹ́yìn méjì bí mo ṣe wá lọ yìí o mo wá fún ẹ ní àsìkò díẹ̀ bí n bá lè padà wá tó o fún mi lọ́wọ́ mi ń yẹ kó o mọ̀ pé ẹran tá a fà tí yóò já onígẹ́ ti sàn. bẹ́ẹ̀ mo sọ fún ọ onígbèsè ojú ẹ̀wò kò gbogbo olóṣìà àpá ọlẹ́. ìwọ nọmba wí kọ́mọ wọlé lọ fún mi darí pé àwọn nọmba wí ìṣẹ́jọ́ ẹ̀ ṣáwa lè lẹ́jọ́ láńlọ́ọ̀dù náà ni ó ṣàgbọ́dọ̀ gbowó lé ẹ̀ èmi náà ti mi ò dẹ lówó kò sáà ṣe pẹ́jọ́ mi ni pé mo kúṣẹ́ tó èèyàn bá bá rẹ̀ láyé náà ló máa lò ó ah, ga ọlọ́run akúṣe kẹ́ ẹ tó padà wá ọlọ́run aṣòwò yín ẹ gbọ́. fẹ́ rántí ìyànjú ọkọ̀ yá rántí pé mo ti fẹ́ fọ́ parí kí ló fẹ́. ẹ tẹ̀ ọjọ́ wọn kó ẹjọ́ mo nídìí ìrànlọ́wọ́ yín ni mo nídìí owó a fẹ́ sanwó ilé kò dẹ́kun. lọ́rọ̀ kan owó ló fẹ́. bẹ́ẹ̀ni. ẹ bá gbàgbé owó ló fẹ́ jẹ́ kí n sọ ọkọ fún ẹ ẹlẹ́dàá òbò wọn lélẹ́ ni o. ọ tèmi bá. ọmọ gbégbére ni ẹ o ti yẹ wàá sunkún bí ara kò sówó èèyàn ní ká má fún ẹ lówó má fún ẹ lówó àbọ̀ bá padà wá ni o. ló ń fa ariwo kí ló dé ah, àtàwọn ọmọ tí ń gbàdìwọ̀ ẹ̀kọ́ kí ló ń ṣẹlẹ̀ ah, kí ló dé lára wọn. ọmọ ilé sọ pé o ní ìdòwò jàre ọmọ ẹgbẹ́ ọ̀yà kò lẹ́ kúkú sílẹ̀ sùn lẹ́ sọ́n kó padà ọ̀rẹ́ wa sunkún bíi egbèrè. owó bíi ti báwo ah, ìwọ fojú jọ Jésù ni àbí sórí wa tá a kan báǹkì síbí ni iṣẹ́ ọ̀rọ̀ ojú àánú orí burúkú báyìí torí ọlọ́run. òtí ẹ mi gan èyí kò lójú àánú àwọn ọmọ yìí bá a ti ń wojú ẹ̀rọ kó máa ń dá pé kí máa ṣàánú fún kí máa ṣàánú fún. kí wọ́n ṣe láàánú àgbàrá bẹ́ẹ̀ lórí burúkú ni ẹ nì ìwọ́n kò fẹ́ ṣí ọ̀rọ̀ lọ́fẹ̀ẹ́ ló fò láìsí nǹkankan. rárá o àlọ́ wa jẹ tí bá fẹ́ ṣe irú ẹ̀ màá mú àwọn tèmi màá mú wọn lábẹ́ eléyìí kẹ̀ tí bá mú sábẹ́ àásùnkù gidi èmi náà mọ̀ pé bẹ́ẹ̀ tiẹ̀ rí ó ké àbótá lójú wo àbúrò àwa náà àbàjẹ́ kò ṣe pé aláhùn àwọn kò sówó ńlẹ̀ tó bá di aago méjìlá lọ́la ìwọ wá ó máa ti wà ńlẹ̀ àmọ́ o tó bá délé lẹ́yìn kò kún fàdúrà kálẹ̀ rẹ̀ kó pèsè owó fún wa tó ah, ti yẹ tẹ́lẹ̀ bá wa da tó fún wa ń kó wá wà lẹ̀ àwọn tí yóò bá da kò lè sówó lágbára ọlọ́run ẹ̀ rówó lágbára ọlọ́run lágbára ẹlẹ́dà mi ọlọ́run àpèsè owó fún yẹn máa rówó. àmì o ò fàdúrà lẹ ó bẹ́ńbẹ́ kò bẹ́ńbẹ́ náà ó máa lọ bẹ́ẹ̀ náà rárá kí mo ṣì ní one thousand kan bí gbà kó fi wọ mọ́tò. Ah, àdúrà ẹ pọ̀ ọmọ ìyá jésù bọ́lọ́pàá jésù lóde. ogún dùgbọ́nù àdúrà tó wọ yẹn ah, ah. ègbére rẹ̀ tún ó lè sunkún dọ̀la ṣèbí wọn ni wọn ò mọ ọmọdé yìí ó ṣe wàá mọ history tó yẹn wọn mọ pé gbére ni wọn kò ń ṣàdúrà kí ló dé. èmi kò mọ ni o ẹ ló rò bí o. àbúrò ẹ ò ní wá mọ <laughs> àánú ẹ̀ dẹ́ ṣe mi o. àìwọ́n dẹ́ sọ fún mi pé mi ń lójú àánú. wá wa àgbà kí ló ń ṣẹlẹ̀ gangan kò yé mi ìta gbẹ kò sówó. kò yé mi náà ọlọ́ gbogbo ẹ̀kọ́ lọ gbẹ bá kàn. ẹ tambolo dà. tambolo ti gbórí wọn ṣáìsì wọn náà lè burúkú kọ́ lọ kọ́lé wọn lọ kọ́lé wọn lè máa wà á ní kó lọ ṣe kíni kó kọ lọ fojú nílẹ̀ tó bá yẹ kó tọ ni agbára màá gbá bẹ jẹ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ẹ̀jẹ̀ mi ló jẹ́ kábírù kábírù ẹ̀ṣẹ̀ Lagos State ọkàn lè mo gbowó lọ́wọ́ ẹ̀ ìdídádúró ẹ̀jẹ̀ mi ni mo gbé pọ̀ ọlọ́run ó ṣe foundation mo gbowó lọ́wọ́ ẹ̀ kàmáà tí wàá sẹ́ńtì mi ò mọ̀ rí. agbára olórí ibu ni ẹ o ṣe bí wọ́n sọ fún mi pé wò gbowó Kábírù lọ́jọ́ yẹn. agbára mi lè parọ́ fún ẹ mo gbowó lọ́wọ́ Kábírù o lè gbowó lọ́wọ́ gíga dúró. wọ́n gbowó ẹ̀. mo gbà o. ọmọ tí màá dúró díẹ̀ ọ̀rẹ́ mi pàṣẹ ó fẹ́ ṣílé láìpẹ́ wàhálà ìmọ̀ àníkọ́ fẹ́ǹsì ẹ̀ ni. gbàgbé tí pàṣẹ bá kọ́ lé màá gbowó lọ́wọ́ ẹ̀ lọ́hùn. gbowó agbára àgbà ọmọ méjì fẹ́ nìkan bàbá ìgbà tí màá wọlé sọ̀hún yẹn bá ti wà lórí sáìtì bẹ́ẹ̀. ìyàgbára wà agbára two wọ́n ti sàwọn boys léṣe everybody ré bọ́ ọpẹ́lọpẹ́ orí tó gbé mi débi bàbá ẹ̀jẹ̀ ń sọ agbára. agbára ah! nígboro ayé. agbára. wọ́n ṣáyí wa o àwọn boys náà ti kú. everybody ti ré bọ́ ah! orí ló gbé mi débi bàbá. <laughs> ẹ kò sọ̀rọ̀ náà ẹja ṣínàna ìṣẹ́jú ni. bàbá o obìnrin lásán lásán lè fún ní chance obìnrin àtẹ̀yìn tó obìnrin tó yẹ ká dá padà síbi tó ti ń dáná fọ́kọ ó kéré gan-an àbàwọ̀ kò sí wèrè ṣá àtẹ̀yìn lọ́rọ̀ àsúmọ̀. gẹ́gẹ́ ìyàwó lé nà ó kí lóun tó wò ná nígboro àlàyé ládùúgbò tiwa ó wọlé ẹ kò sọmọ náà ọ̀tá lójúmọ́ lè rí ẹlẹ́jà tó bá gbìyànjú rú yàrá ìyàwọ̀ ó máa kú sí ni ẹ àgbẹ̀rẹ̀ kẹ̀ yàrá ìyàwó dúró àbọ̀ yàrá ìyàwó dáa ibi tá a bá ti kí eégún ló kí ẹlẹ́dàá bá wọ̀ bàbá o ẹ̀jẹ̀ yà ọ́ lé. àbálẹ̀ ẹ̀ńdọ́ọ̀lù àná ẹ̀ńdọ́ọ̀lù ẹ̀jẹ̀ yà ọ́ lé. àwọn ọmọ ti pa mọ́ àná ọ̀pọ̀ àjẹ́ wọlé. lágbára mọrú èèyàn tí mo jẹ ṣùgbọ́n àsìkò ti tó mo fẹ́ fi ẹni tí mo jẹ mo fi hàn èyí tèmi ẹni sùúrù àti rí láòláò tiẹ̀ mo ti mọ ibi tó ń lọ àtúnwò àtàwọn èkó ló tó ń kó kiri. ó àǹtí mi ṣe rántí ọmọkùnrin kan báyìí tí mo sọ fún yín pé níjọ́ tí káńsù da ẹrù mi nù pé ó pàdé mi fún mi ní four thousand naira. lóòótọ́ ló ṣàlàyé bẹ́ẹ̀ but hmm, má má jẹ́ ká wo títorí pa ní problem ká máa tara wa lọ́pọ̀ jẹ́ ká mọ ọmọ ẹni tá à ń ṣe òtórí ọjọ́ iwájú wa. àǹtí mi èmi á ṣèrà ni owó ta ni yunifásitì mo ti gbà ìgbà tí mo rí rẹ̀ lọ́wọ́ yín màá máa ṣèrà ni ní táìmù tá yìí bọ̀bọ́ yẹn ni mo fẹ́ lọ bá torí mo sọ fún pé pé mo ní ìdáhùn owó kan ó dẹ̀ sọ pé kí n wálé ní pé kí n wá gba owó yẹn owó yẹn ni mo fẹ́ lọ gbà lọ́dọ̀ ẹ̀. tó bá jẹ́ bẹ́ẹ̀ tètè lọ síbi tó ń lọ kó tó dé èmi náà ti rìn sáwọn ibi tó yẹ kí n rìn sí so a lè ṣa gbogbo ẹ̀kọ́ a lè kó fún landlord mo pé tó bá ti rówó kò ní sí problem. mo ti gbọ́ ìtújú ẹ̀ ó dàgbọ́ ẹ jẹ́ kí sáré ìyá yín. olùdíwà àwọn àgbà olùdarí àwọn àgbà olùkọ́wà àwọn àgbà olùkọ́wà àwọn àgbà olùkọ́wà àwọn àgbà olùkọ́wà àwọn àgbà. ó ní góńgó àdá ọ̀bẹ ní hospital kí ló ń ṣẹlẹ̀. ẹ tiẹ̀ ní sùúrù náà dókítà gangan jẹ́ ká rí dókítà tí wọ́n ó rà pé wò mọ̀yàn jẹ́ ká rí dókítà yẹn máa mọ̀yàn tiẹ̀ ó yẹ agbára ló dúró yìí ó ṣàmọ̀ agbára gbogbo agbègbè èmi lọ́gbìn ní tàǹbólò tàǹbólò àkọ́kọ́ ẹ ọmọ mi nìyẹn desmond. bẹ́ẹ̀ tiẹ̀ mọ kọ́kọ́ erik nítorí àlọ́run mi ni dókítà ló ń bá yín sọ̀rọ̀. ó bẹ̀ wọ́n ní dókítà gangan ẹ ní sùúrù tó bá jẹ́ òní dókítà ó yẹ kó mọ̀yàn ni iṣẹ́ ilẹ̀ adọ́jàjà sáìtì ni nìbọn bàrà ṣe ní ká gbé wa bì ẹ tírìtì ẹ ká máa bá tiwa lọ. owó ni ẹ ní kaba ẹ kaba yín tírìtì kaba yín tírìtì just like that ṣàmọ́ tẹ́tí ń gbé bọ ni ok báyìí kaba yín tírìtì fún police report. wà wà wà kí ló ṣe lè yá ayé. tàbóòlù agbára tàbóòlù agbára tàbóòlù agbára wà ọmọ yẹn sì mi ẹlẹ́dà àmọ́rí ara àwọn akóṣe kí làkọ́ṣe tiwa bọ́ lọ́rùn ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ bọ́ lára ẹ̀ tó bá abọ́lẹ̀. agbára. bóyá bẹ́ẹ̀ mọ bóyá ń là. eléyìí ṣe bí wèrè jẹ́ kó mọ̀. ká ṣe kí ní ẹ̀ fún. ẹgbẹ́ ṣẹlẹ̀. ẹgbẹ́ ṣẹlẹ̀. náà tààrà ìjẹ́ bẹ́ẹ̀ kí. ẹgbẹ́ gbé wọ́n sẹ́wọ̀n wọ́n sẹ́wọ̀n wọ́n sẹ́wọ̀n wọ́n gbé. wọ́n sẹ́wọ̀n wọ́n gbé. wọ́n sẹ́wọ̀n wọ́n gbé wà wúwo kò treat yẹ ẹgbẹ́ òpèlè náà àti ṣe síwájú yẹ o ti gbọ́ agbára ló bá àìsàn rà. ọgbẹ́ ọlọ́run ní àjà ọjọ́ agbára ló pẹ̀lú agbára ló. dẹ́tíwá ló ṣe kí dẹ́tíwá ló sọ wà nínú iṣẹ́ lọ́rùn. ìwọ ọlọ́run ọba Elédùmarè lórí pé ká lè jẹ ká mu ká sanwó lé ọmọ fẹ́ lọ tọ owó ìbọn sì sì bá lápá tó pé ìbọn yẹn ti wá lọ bá lẹ́mìí tó kú ọ̀tá mi máa ṣòfò ọmọ mà nìyẹn ah! ẹlẹ́dàá mi mi ní sunkún lórí ọmọ lágbára ọlọ́ ẹlẹ́dàá mi má máa jẹ́ bọ́ bàtà fọ̀sẹ́ ẹ̀yìn ọ̀nà mi má máa jẹ́ sunkún lórí ọmọ ẹlẹ́dàá mi má máa jẹ́ fojú sunkún ọmọ má jẹ́ bọ́ bàtà fọ̀sẹ́ ẹ̀yìn ọ̀nà má jẹ́ fojú sunkún ọmọ ọlọ́run. ẹ ọlọ́run wa ní jẹ́ ká fojú sunkún ìyá yìí kí ló dé jókòó jókòó ah, ah. kí ló dé kí ló dé kí ló fa ònà ọdún òun la fẹ́ ṣe gbogbo eléyìí dáa ìrònú lè ní ìrònú lọ́la ẹ wò ó sórí a ti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run jẹ́ kó rí bó ṣe rí lẹ́dàá ọba dẹ̀ tí kú ìrètí sì wà ẹ ń fọkàn ẹ balẹ̀ má máa ronú gbogbo gbàrà yìí o ronú débi wípé títí ni mo fi wọlé o ò fura o mọ̀. Ah, ah. dájú bísí káti ẹ̀ wá ní pé ọ̀tá àbọ̀ yẹn ṣèṣì bá bísí láyà tó kú a máa ṣòfò ọmọ màá ní. Ah, láyé ọlọ́run ò ní jẹ́ ká ṣòfò ọmọ ṣóore wọ́n mi bísí àti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé ìbọn yẹn ò bá níbi tí ó lè mú ẹ̀mí lọ ó sì wà láyé ó wà láàyè ó ń ṣọmọ fún wa àwa náà ń ṣòbí fún un ìyẹn tọ́pẹ́ lọ́tọ̀ ṣórí sórí ipòkípò tẹ́dà bá wà láyé kó máa dúpẹ́ ni o ah kó máa dúpẹ́ ni sórí tí àwọn kan bá rí ilé tá à ń gbé tó bá rí gbé ah ìyanu ńlá ọlọ́run ni fún wọn so àwọn kan wà tí wọn ti ẹ̀rí lé gbé rárá ó dà àwọn tó ti kú ńkọ́ ṣé a dáa jù wọ́n lọ ni àwọn kan ti ní ìtìlẹ̀ ìnímọ̀ ìnísìn àwọn kan ti kú kílẹ̀ ìní tó ju àwọn kan tó máa kú àfihàn wọ́n àfi ń gbórúkọ lọ́hùn gan ni. ká máa dúpẹ́ lọ́rọ̀ ká ṣe wà ká dúpẹ́. ká máa dúpẹ́ ni ipòkípò tẹ́dá bá wà ká máa dúpẹ́ ni ọpẹ́ ló yẹ wá ọpẹ́ ni ìrònú ò dáa o màmá màmá Bísí ìrònú ò dáa má ronú mọ́ o ti gbà bẹ́ẹ̀ o ah. dẹ̀ ṣèlérí fún mi pé kò sí ronú mọ́. gbàkádàrà. <laughs> kò sí wàhálà báwa ni ǹjẹ́ nǹkan kan wà tí ibi jíjẹ. ara ẹ̀ kò sí nǹkan kan o kò sí nǹkan kan nílé yìí o. Eh, eh. ẹ fara balẹ̀ bí nǹkan bá sílé ni á wà lọ́la èyí tí èmi kan fẹ́ kó o mọ̀ ni wípé ìrètí wà fún wa àṣà ti kù àmú mi eh. lọ gbómi wá ah. omi ti tó nílò àpáká lọ gbómi wá. tán láṣọ ẹ̀jẹ̀ tán lè kànnà àdúpẹ́ Elédùà òtọ́tọ́ ní tọ́ṣọ́ ní bàbá o bí ó bá ṣe wọ́ abatí má lẹ́nu ọpẹ́ iná tán láṣọ iná tán láṣọ ẹ̀jẹ̀ tán lè kànnà àdúpẹ́ Elédùà òtọ́tọ́ ní tọ́ṣọ́ ní bàbá o bí ó bá ṣe wọ́ abatí má lẹ́nu ẹni tí rè á kàn ó tí ó kàn ní kíbi má bà á ẹni ìjà ò bá ò ló ń pera ẹ̀ lọ́kùnrin àgbà tó jìn lójú ó mọ ohun tó rí kojú tó sá wọlé iná tán láṣọ ẹ̀jẹ̀ tán lè tán adúpẹ́ elédùn àwọn tó tọ́ mi. ẹ̀rín pàdé ẹni tá a bá débi ayọ̀. ìrìn àjò ayé tí mo rìn yóò. ìrìn àjò ayé tí wọ́n náà rìn. orí o jẹ́ ká mórí délé. aṣọ tí mo rà láyé àti ìwọ náà bí ó bá ṣe wọ abatí má lè dayọ̀ láyé. iná tán láṣọ ẹ̀jẹ̀ tán lè kán lè kán náà dùn. àdúgbò elédùnwà bàbá bí ó bá ṣe wọ abatí má lè aṣọ ẹ̀jẹ̀ tán lè kanna àdúpẹ́ Elédùà òtótọ́ ni tó ṣọ́ bàbá o bí ó bá ṣe wọ́ abatí má lẹ́nu ọpẹ́ iná tán láṣọ iná tán ẹ̀jẹ̀ tán lè kanna àdúpẹ́ Elédùà òtótọ́ ni tó ṣọ́ ni bàbá o bí ó bá ṣe wọ́ abatí má lẹ́nu ẹni tí rè á kàn ó tí ó kàn ní kíbi má bà á ẹni ìjà ò bá ò ló ń pera ẹ̀ lọ́kùnrin àgbà tó jìn lójú ó mọ ohun tó rí kojú tó sá wọlé. iná tán láṣọ ẹ̀jẹ̀ tán lè kọ́ adúpẹ́ Ẹlẹ́dùà tó tọ́ mi tó ṣọ́